Play by TF card. Bluetooth mode. Jesus yóò kì í ṣọ̀gá kankan bí báyìí. akíyíkú ẹkú àbọ̀ sí akíyín káàbọ̀ gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá káàkiri tẹ́ ti darapọ̀ mọ́ mi mo kí yín gan ojú òní tì yín ẹ ní rohun gbé sọnù bí ò ṣe bí ọmọ ká dúpẹ́ fún ọba ọlọ́run tó ní wá tó mọ̀ wá tó mọ̀ wá tó dá wa mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ wa ọba àríìrú àlọ́ ọba àmọ̀ṣe ọba alábẹ́ náà ń sá sí ọba àmọ̀ṣe ta ní òbí mi ọba tó ń pa ni ọba tó ń jí ni òun lọ́ba mú ni òun lọ́ba dé ni òun lọ́ba ṣe ni òun lọ́ba gbá ni òun lọ́ba àánú kò sálágbára kan lẹ́yìn ọlọ́run kábíyèsí yín o ẹ̀yin lẹ tó forí balẹ̀ fún. adúpẹ́ pé ẹ mú wa lọ láti ọjọ́ méjì kan ẹ tún wá mú wa padà lẹ́nìí àánú la rí gbà àáfàá kan ò lè ṣe babaláwo kan ò lè ṣe pásítọ̀ kankan ò lè ṣe àáfàá kankan ò lè ṣe lẹ́yìn ọlọ́run ọlọ́run àti túndé lẹ́yìn àti túndé ní èní láti máa tukọ̀ tèní ọlọ́run ẹ̀yin lọ́ba tí ẹ ti ń bá wa ṣe é bọ̀ láti ọjọ́ yìí abẹ̀yìn ni nítorí pé kò sẹ́nìkan tó lè bá wa ṣe yàtọ̀ sí ọlọ́run bá tó ní wá a fẹ́ bẹ̀rẹ̀ ètò tèmi ní pẹrẹwu ẹ wá fún wa ṣe ẹ wá fún wa ṣe gbogbo ọ̀rọ̀ tá a bá ti ń bára wa sọ tá à ń báran Yorùbá sọ jẹ́ kó yé wa kó yé wá kó yé pásítọ̀ kó yé àáfàá kó yé oníṣẹ̀ṣe nítorí pé ọ̀rọ̀ ni olódùmarè fi dá ilẹ̀ olódùmarè náà ni ọ̀rọ̀ náà àwọn ò fẹ́ ẹ̀sìn lórílẹ̀‐èdè wa àǹfààní wà fún olúkálùkù láti ṣe ẹ̀sìn tó wù ú nítorí pé kì í ṣe pé ẹnìkọ̀ọ̀kan ń wá ṣe ẹ̀sìn wá láti sánmọ̀ ni láti inú ìyá wa adélé ayé la wá ń kírètì ẹ̀sìn àlàáfíà gbọ́dọ̀ wà nínú ẹ̀sìn tí kálukú bá ń ṣe tá a bá ti wá rí ẹni tó sọ pé òun ò ní gba àlàáfíà láàyè nínú ẹ̀sìn ti tòun tẹ́sì kan bá sọ pé kóun máa ní ẹ̀sìn ẹlẹ́sìn lára ni tàbí tẹ́sì kan bá sọ pé òun máa ma fi ọwọ́ lalẹ̀ fúnran Yorùbá lórí ilẹ̀ wọn tàbí tí àwọn kan bá bó nílé ńlé tí wọ́n sọ pé ó kubi tán fẹ́ gbà a máa bá yín ta tán o nítorí pé ẹ̀yin alákatakítí nínú Islam ẹ ti fẹ́ sọ̀rọ̀ yín di pa Ọlọ́run ẹ ti fẹ́ sọra yín di ìránṣẹ́ ọlọ́run tọ́lọ́wọ́n ọba òdè rí yín tí ò rán yín iṣẹ́ gbogbo àwọn nǹkan tẹ́ wá fẹ́ máa ṣe nílẹ̀ yorùbá yìí àti wá rí i pé ẹ fẹ́ yọwọ́ kí là ń kó ìran yorùbá kúò nínú gbogbo nǹkan tá à ń ṣe nílẹ̀ yorùbá ni ẹ gba èdè lẹ́nu wa ànásẹ́ẹ̀sì sí èdè wa bó ti tọ́ àti bó ti yẹ àwọn òyìnbó gbèdè lẹ́nu wa àní àṣẹ́ẹ̀sì sí èdè wa bó ti tọ́ bó ti yẹ lárúbáwá náà ń gba èdè lẹ́nu wa ǹjẹ́ ṣọ́yọ́ yẹ ká ronú níbi tá a dé yàbí kò yẹ ká ṣó yẹ kọ́mọ Yorùbá kó sì wà nínú ìgbèkùn ẹ̀sìn tí wọ́n fi sí ṣé kò yẹ kí ọpọlọ ọmọ Yorùbá ṣiṣẹ́ pé ah ibi tọ́rọ̀ ń lọ yìí wọ́n fẹ́ perish ìran Yorùbá ni ká dúpẹ́ lọ́wọ́ Olódùmarè tó dá ìran Yorùbá wá sáyé ká dúpẹ́ lọ́wọ́ àwọn Ọ̀rúnmìlà tólódùmarè rán sí wa tó bá tiẹ̀ ṣe pé àwa ìran Yorùbá àjòyè aláìmoore nítorí àwọn ọ̀ràn ti tọ̀hún wọ́n mọyì àwọn ànábì àárín wọn tilẹ̀kùn yẹn ṣe ti pa gbé kínní pẹ̀gbọ́n ẹ̀ fún mi lọ pè fún mi. tí wọ́n bá dárúkọ Ọ̀rúnmìlà létí ọmọ Yorùbá mi tó ti gba ẹ̀sìn tó ti gba wèrè mẹ́sìn tọpọlọ ẹ ti dàrú ó máa máa ṣe pé à ah, ṣe ẹlẹ́bọ wa ẹlẹ́bọ lélẹ́yìí eléyìí ò nágbọ̀ yí ẹ̀sìn hmm. ẹni tó bá nágbọ̀ yí ẹ̀sìn ni kó máa nìran ẹ̀ lára kó joyè jàgídíjàgan nínú ẹ̀sìn mi ní gbọ́ mi ní gbà kó má wá peace lórílẹ̀‐èdè gbogbo wáàsí tẹ́ máa ma ṣe èyí tó máa ma dà lúrú ni àwa dúpẹ́ pa àfọmọlúàbí kún ẹ̀sìn o tí Yorùbá bá sọ pé ẹ fìwà kún ẹ̀sìn tẹ́ bá rí àwọn tí wọ́n ń ṣe mi ní gbọ́ mi ní gbà ilẹ̀ ilẹ̀ emirate níbí ilẹ̀ ẹgbà níbí ilẹ̀ àwo níbí tá a bá rí àwọn tí wọ́n ń sọ yí pé àwọn ò ní gbà àwọn ò ní gbà lórílẹ̀‐èdè yorùbá kó ṣàṣẹ pé ojoojúmọ́ ayé yìí bíi wàhálà bíi ìdààmú bíi fìtínà ẹ̀rẹ́ èèyàn pè sínú ẹ̀sìn mọ́ ẹ̀ ń lé àwọn èèyàn dànù nínú ẹ̀sìn ni ẹ̀rá àwọn èèyàn júwe agbára ọlọ́run ọba fún mọ́ ẹ̀ ń lé wọn dànù ni à ń sọ fún yín pé ojoojúmọ́ làwọn èèyàn fi fi Islam sílẹ̀ ẹ̀yin kan máa sọ pé ẹ̀ta ló mọ̀ wọ́n nínú Islam lánàá ṣé ẹ̀ ń lékún ni àbẹ́ ń dínkù ẹ̀ṣẹ́ kí ara yín ṣé bá nàbí ṣe ṣe nìyẹn tánàbì bá ṣe bẹ́ẹ̀ ta lẹni tó fẹ́ kù nínú Islam ẹ̀yin alákatakítí ṣàkùṣàkù tẹ kù nínú Islam lénìí àwo sọ pé kẹlẹ́sìn má ṣẹ̀sìn nílẹ̀ Yorùbá kí kálukú mọ bá bu ara ẹ̀ ni tá a bá dẹ̀ wo gbogbo ẹ̀sìn tó wà nílẹ̀ Yorùbá yìí pé ẹ̀sìn èwo gangan ni dààmú pọ̀jù nínú ẹ̀ ni fìtínà pọ̀jù nínú ẹ̀ tó ṣe pé ojoojúmọ́ ẹjọ́ wàhálà islam yìí ni tí ò rújú rárá tá a bá wá ń sọ létí ẹlòmíì eléyìí ò ń ṣẹlẹ̀ à ẹlẹ́bọ ni ẹlẹ́bọ ló bí mi ẹlẹ́bọ ló kó mi jáde ẹlẹ́bọ ló fún mi ní súná ẹlẹ́bọ ni àwọn tí wọ́n gbà sílámù lánàá tí wọ́n gbé ìsìláàmù lé lọ́wọ́ kò tí ì sí bàbá ńlá kú àfọ́ òun tó lè fọwọ́ gbáyà pé tó bá jọmọ ọkọ yorùbá ó tóun ò tì ràn ṣẹ̀ṣẹ̀ jáde tí ò sí nǹkan tí wọ́n ń sìn nílé wọn. àyàfi gbé kínní rọra gbé síbẹ̀ kó fi ṣe àyàfi ẹni tí ò bá bá wọn ṣe mọ́lẹ̀ ní ọlọ́run ọba tí ó ti sọ pé tó ti sọ fáànà bíi pé kì í ṣe gbogbo ọ̀nà máa gbà síláàmù lọ́wọ́ ẹ o ẹ̀yin tèmi ẹ wá fẹ́ ṣe kọjá ara yín ẹ fẹ́ dá wàhálà lẹ̀ ẹ fẹ́ dá dààmú lẹ̀ ẹ fẹ́ dá fìtínà sílẹ̀ nílẹ̀ Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Wọlé Ṣóyínká ọmọ ọkọ Yorùbá àwọn bàbá títí wa ni ẹ nílẹ̀ Yorùbá àwọn tí wọ́n kàwé tọ́pọlọ wọn pé tí làákàyè wọn ṣiṣẹ́ àwọn tí wọn ò fẹ́ fi ọwọ́ òsì júwèé lé bàbá wọn àwọn tí wọn fẹ́ fi ọwọ́ òsì júwe lé bàbá wọn nìyẹn nítorí pé lójú ẹlòmíì ní ọkàn ẹlòmíì ìrísí ẹlò àáfàá míì nílẹ̀ yorùbá yìí bíi pé kí gbogbo kí ẹlẹ́bọ sùn kàn má jìí kí pásítọ̀ sùn kó má jì òun lè ro ọkàn ẹlòmíì ẹ̀yin ti wá gbàgbé wípé ọba torí nǹkan ṣe nǹkan lọ́lọ́run ọlọ́run ló mọ ohun tó gbà lérò tí gbogbo ẹ̀sìn tó fi pọ̀ lórílẹ̀‐èdè yìí tí ìkun òde fi ìgbà kan dí kan lọ́wọ́ tí ò sí dààmú lánàá kan kò sí fìtínà lánàá kan kò sí wàhálà lánàá kan ìgbà tẹ́yìn ẹlẹ́sìn jàgídíjàgan dé èyí tó ṣe pé ọmọ àlè ní tẹ́ ẹ dàpọ̀ mọ́ràn Yorùbá èyí tó ṣe pé ẹlẹ́sìn tẹ́ ẹ gbédélé ní òun ló dá ìran Yorùbá òṣẹ̀ṣẹ̀ ń ṣẹ̀sìn kò dé ń ṣe ẹ̀sìn ló dé ló wá ń kọ́ran Yorùbá níwà àti ìṣe so kí yẹn máa ró kìkìkì lọ́kàn yín kọ́pọlọ yín máa ṣiṣẹ́ mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti pè mí tẹ́ kí mi ọlọ́run á bá mi kí gbogbo yín ojú òdẹ̀ ní tì mo kí eh, brọ́dà mi kan ọmọ ọkọ yorùbá ni wọ́n ọ̀ríjìnà ọkọ ọmọ ọkọ Yorùbá òun ni brọ́dà mi tí mò ń sọ yìí orí wọn pé làákàyè wọn ṣiṣẹ́ ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ni ìwà ọ̀tọ̀ ni jẹ́ ọmọlúàbí brọ́dà mi kan pè mí lọ́sàn-án yìí wọ́n pè mí láti France wọ́n ní Islam ni àwọn bá mi sún fáwọn síbí jù. wọ́n ní Islam làwọn wọ́n ní àmọ́ àwọn ń gbọ́ program mi pé báwọn ṣe wá ń gbọ́ slow ẹ̀ slow ẹ̀ pátápátá kò sí ń bímọ o kó rí pé o wọ́n ní islam làwọn wọ́n ní àmọ́ ṣá bí islam ṣe ń lọ nílẹ̀ yorùbá kí ló dé kó tó rí bẹ́ẹ̀ pé àti pé báwọn ṣe máa ń gbọ́ ọ̀rọ̀ mi yẹn ọ̀rọ̀ mi dàbí pé mò ń ṣáìdì àwọn oníṣẹ̀ṣe pé kí ló dé kó tó rí bẹ́ẹ̀ ah! mo ní mo ti sọ pé gbogbo ẹ̀dá tó bá fẹ́ gbọ́ mi láyé ẹni tí dèdèrè bá wà létí ẹ̀ kó kọ́kọ́ yọ́ dànù nítorí pé ẹni tí ò bá fi etí Yorùbá gbọ́ ọ̀rọ̀ mi kò ní gbọ́ lágbọ́yé tẹ bá fi etí lárúbáwá gbọ́ ẹ máa máa lọ tu sí lárúbáwá ni gbogbo ìwà lárúbáwá ìwà lárúbáwá òde bá ti wa mú bí ìṣe wọn ò bá ti wa mú ọ̀tọ̀ọ̀tọ̀ ni làákàyè tọ́bọ̀ ọlọ́run fún kálukú mo ní àkọ́kọ́ náà wọn náà bẹ̀nẹ̀ làwọn mo ní ta mo ní bẹ̀nẹ̀ èmi ò ń ṣàjòjì bẹ̀nẹ̀ mò ń wọlé mò ń jáde mò ń lọ rajà ń bẹ̀ mo ní látijọ́ tí wọ́n ti fi ìpìlẹ̀ bẹ̀nẹ̀ lélẹ̀ mo níjọ́ òun láti rí àwọn àáfàá bẹ̀nẹ̀ kí wọ́n máa tako àwọn oníṣẹ̀ṣe ipe àwọn ẹlẹ́bọ inú iná náà máa wọ̀ wọ́n ń lọ kú síná ni wọn ò wáyé re ìyá ọlọ́run ti sọ pé wọ́n máa parẹ́ báyé ọlọ́ ah ó ní kò sáàfáà náà tó lè sọ bẹ́ẹ̀ mo ní ẹ wá wọlé yorùbá tí wọ́n ń bì báyìí ṣe bẹ́yìn náà wà lórí social media wọ́n ní bẹ́ẹ̀ ni mo ní ẹ wo àrà tí wọ́n ń dá wọ́n náà ò tọ́ ni ná mo ní wọn ò ṣe máa ṣe bẹ́ẹ̀ nílùú yín wọ́n ní wọn ò lè ṣe bẹ́ẹ̀ nílùú àwọn wọ́n láwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ àwọn àlìsúná ni wọ́n láwọn ti lé wọn dànù nílùú àwọn yìí tí ò dẹ̀ kú òun bẹ́ẹ̀ wọ́n fi ọwọ́ mọ́wọ́ kò sẹ́nìkan tó lè fi ọwọ́ pa ìṣẹ̀ṣe ìlú àwọn lójú nítorí pé àwọn náà nílẹ̀ ìlú àwọn ìṣẹ̀ṣẹ̀ náà fi tẹ̀lé àwọn ẹdó tá a bá wá ń sọ fún yín ọmọ yorùbá mi ìtọpọlọ ẹ ti dàrú tó ti di ẹrú lẹ́yìn àwọn àáfàá tó ti ṣe pé làákàyè ẹ làákàyè ẹ ti já mọ́lẹ̀ kò sí ọpọlọ fún mọ́ a máa sọ pé àwọn ò nágbọ̀yé ni tá a bá ẹ̀sìn a ti yorùbá táwọn ò bá nágbọ̀yé lárúbáwá a ti yorùbá èmi àti brọ́dà mi a sọ̀rọ̀ gan kó tó di pé wọ́n ní àwọn fẹ́ lọ ṣe nǹkan kan kí ló dé kí la ní kó ṣe ni tí ò ṣe ni kí ni wọ́n fi rán yín kí ni wọ́n fi rán ìran Yorùbá sí yín ẹ̀yin alákatakítí ilẹ̀ Yorùbá kí ni wọ́n fi rán wa sí yín ẹ̀yin àfáà nílẹ̀ Yorùbá kí ni wọ́n fi kí ni wọ́n fi rán ìran Yorùbá sí yín tàbí jíṣẹ́ gbèsè wo ni bàbá ńlá kùràn yorùbá jẹ àáfàá nílẹ̀ yorùbá tó wá ṣe pọ́ wọ́ àwọn ọmọ náà ti fẹ́ gbà á. látijọ́ aláyé ti báyé gbogbo òlu láti mọ̀ oríṣiríṣi ẹ̀sìn ló wà. ẹ̀yin wá dé ẹ wá fẹ́ sọ ilẹ̀ yorùbá di ẹlẹ́sìn ẹyọ kan ṣoṣo ẹ̀yin jọ́ lọ́hùn ṣẹ́jẹ́ píì ọlọ́hùn oh mo dẹ̀ ti rí kíní yìí sí o voice note kan mo fẹ́ play mo ti rí mi ìdẹ̀ tún rí mọ́ bóyá ọlọ́run ti kádàrá pa nílò lẹ́ni ni mo kí alhaji oríyọmí amsat kọ́lọ́n bá wa ṣíjú àánú ẹ̀ wò wọ́n àlọ́ àtàbọ̀ wọn kó máa dáa bàbá sọ ìròyìn ájì bí wọ́n ṣe ṣí bàbá oníbàbá ń gbàrùn níbi tó ń kẹnu bọ̀ tán ti ń ṣàdúrà lọ́hùn Alhaji Oríyọmí sọ pé àwọn ọ̀ràn títí wọ́n kọ́kọ́ ṣe àdúrà mọ́dà wọn na wà ni wọ́n lò níbẹ̀ tí wọ́n fi ń ṣe àdúrà àwọn tẹ́ sọ pé ọmọ ìyá yín nínú ẹ̀sìn nìyẹn mọ́dà wọn na wà ni wọ́n lò tí wọ́n fi ṣàdúrà ó wá kan ìran dúdú ìran tó ṣe pé wọn ò nífẹ̀ẹ́ wa láti ibà ìsíbi tó bá nífẹ̀ẹ́ yín gbogbo bẹ́yìn àǹfọ̀ àbẹ̀ ṣe sọ pé ẹ̀kẹ́wú tó kò tí ẹ̀ tẹ́yìn àdìsúnà tẹ́ wà ń lù ú sí ẹ̀yìn oníjàgídíjàgan ẹ̀sìn kì í ṣe gbogbo àlìsúná o ẹ̀yin onísálàfí àwọn kan wà tó ṣe pé sàláàfì náà ń pera wọn bí sàláàfù dẹni àwọn kan náà wà tó ṣe pé gbogbo wọn oríṣiríṣi wọn ṣàmọ́ra wọn wọn mọ tribe ara wọn lóríṣiríṣi. ẹ máa sọ pé ọmọ ìyá yín àtijọ́ ìtẹ́ ẹ ti sọ pé ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀sìn lórí èwo ló fi ọmọ lárúbáwá wá sílẹ̀ yorùbá ń bínú yín èwo ló fọmọ lárúbáwá látọ̀hún tí wọ́n fún lọ́mọ pé ẹlẹ́ ọmọ ìyá mi inú ẹ̀sìn lélẹ́yìí àfi tẹ́yìn bá tún fẹ́ẹ́ fi tiyín tọrọ fún wọn látara olè olè wọ̀bìà tó ń bá yín jà ẹ̀ níṣẹ́ alẹ́ ẹ̀ nítàárọ̀ rádaràda lè ṣe kiri ìyí tó níṣẹ́ ẹnu yín gan kò ní làákàyè àfi tó ṣe pé obìnrin lẹ́ máa máa lé koko mọ́ obìnrin lẹ́ máa máa lé koko mọ́ obìnrin ò gbọ́dọ̀ dìde sọ̀rọ̀ wọn kò obìnrin dá sọ̀rọ̀ kí lobìnrin fẹ́ máa san obìnrin agbẹ̀yìntọ̀ lásán lásán ṣọbọ́ obìnrin ló bí ẹ̀yin náà ṣé bí àwọn ọ̀ràn yìí ṣe ń ṣe obìnrin lọ́dọ̀ wọn nìyẹn wọ́n pọ́n ìran tí wọ́n lé lóbìnrin ìran míì ni wọn ọ̀pọ̀n lé ẹ wo bí wọ́n ṣe ń ṣe ayé àwọn ọmọ yín tí wọ́n ń lọ ṣọmọ ọ̀dọ̀ ẹ wo bí wọ́n ṣe ń ṣe ayé wọn nílùú yẹn bàbá abọ́mọ ọmọ abọ́mọ wọ́n á fọwọ́ gbé wọn lọ́yànjó wọ́n á fọwọ́ gbé wọn díjó àáfàá mi kan tó bọ́ ọ̀tà tó sọ pé tá a bá yọwọ́ ànábì tọ́lọ́hún yọ jáde nínú lárúbáwá ṣé lárúbáwá ń ṣe èèyàn ni ṣé wọ́n ń lò fẹ́ ni ṣé wọ́n dáa ni tàbá rọ kúkú àáfàá mi tọ́pọlọ ẹ ti yòrò tí òmò tó fẹ́ sọ á bí èmi pé nùrán lárúbáwá àtìrán Yorùbá èwo mo fẹ́ mú ṣe pé ọpọlọ àfọ́ ọ̀hún ó ti mukun mẹ́kọ̀ọ́ lórí tàlájì oríyọmí tá à ń bá lọ ẹ jẹ́ ń play kíní yẹn kó ba lè ká lè gbọ́ dáadáa eléyìí ò ń sọ̀rọ̀ èébú kò dẹ̀ ń sọ̀rọ̀ yẹ̀yẹ́ a máa fi nǹkan tí ò yé wa a máa fi yéra wa ni lórí ìtàtọ̀rọ̀ dé yìí nítorí ẹlòmíì ó rò pé tó bá ń píngun lárúbáwá á pin òun á kàn òun látara pé òun ti ń ṣẹ̀sìn lárúbáwá takú sínú mọ́tò kan ó ní kí n bọ́lẹ̀ mo ní tó gbogbo àwọn táwa bí inú mọ́tò ìlàsùn lónìí ń àbọ̀lẹ̀ takú bẹ́ẹ̀ ni dírẹ́fà ẹ̀ tún wá bá mi ó lòun ọ̀lọ́ náà bí mọ́ lọ mọ́ lọ já wọn tó gbé ìsibí ọba já wọn sí because wọ́n sọ pé free ni wọ́n gbé mọ́tò yẹn lẹ̀ free fún àwọn alálàájì free fún àwọn alálàájì wọ́n gbé mọ́tò yẹn lẹ̀ wọ́n ní free fún àwọn alálàájì wọnú mọ́tò yẹn lé gbogbo àwọn mọ́tò àwọn mọ́tò àjẹwọlé wọn jẹ́ wọ́n sọ̀kalẹ̀ wọn jẹ́ wọ́n wọlé èmi nìkan wọlé bẹ́ẹ̀ wọ́n wọkọ̀ yìí ó gbé mi kúrò bí pọ́ọ̀fù bọ́ọ̀dẹ́yẹ ó lò wọ́n lọ mọ́ ọ̀lọ́ náà nu àwọn tó wà ní ọkọ̀ yìí náà ó sì sọ̀kalẹ̀ bí wọ́n tún wọkọ̀ míì wọ́n wọ ọbẹ̀ ṣé gbogbo èèyàn ni ó lè mọ ọlọ agídí mo ṣe lágídí mu gbogbo èèyàn lọ mọ láìtẹ̀ débi pé yóò kó wọn mọ̀ jà sí ṣé àìdáàsí ráìtì Oríyọmí wá jẹ́ pé ń mọ̀ jàsí ráìtì Nàìjíríà ni mo dé ìlú èbò tí kọ̀kọ́ béèrè ráìtì mi ní kọ̀kọ́ béèrè ẹ dákun o àwa tá a bá dúdú báyìí o tí wọ́n bá dídó ko o tá a bá wọ̀lú wọn oníbo ni ráìtì wa mọ́ o nígbà bá ti wá mọ ibi ráìtì mi mọ yẹn. ìgbà tí làákàyè ti ń pé tọpọlọ ti ń ṣiṣẹ́ ni aláàjì Oríyọmí lẹ ṣe mọ̀ pé ẹ máa kọ́kọ́ béèrè lọ́wọ́ olójúkẹ tó gba ìgbà tẹ́yìn ò sínú oníjàgídíjàgan ẹ̀sìn. ẹ fi òkú lẹ fẹmi ní mọ bí ṣe gba ìwọn ráìtì mi ẹ bó ṣe wulẹ kó kéré tó àfi tí ń bá kàn fi ọ lọ lókù kódà wàá di kábà níbi ìfẹ́ ká mọ̀ ẹ lọ ká lọ ṣàdúrà mo dúró wákàtí mẹ́ta ìráyè débẹ̀ mọ ẹnìkan dúró ó nìkan sì lo ọgbọ̀n ṣẹ́jú tẹ́rọ pọ̀ lọ táwọn èèyàn tira wọn bí ó nìkan sì lo ọgbọ̀n ṣẹ́jú ọgbọ̀n ṣẹ́jú kí ni àṣekọ lásìkò kò lò tó ọgbọ̀n ṣẹ́jú kan lọ ó lò tó wákàtí kan kò kú òun bẹ́ẹ̀ ọlọ́pàá sì dùn òun kò báyìí kò sọ kankan àwọn èèyàn complain ọlọ́pàá yóò sọ anything ó dẹ̀ ń wòran ó dẹ̀ jókòó bẹ́ẹ̀ mi náà dì mí mi náà bẹ̀rẹ̀ tèmi kò ju ìṣẹ́jú márùn-ún lọ ní ilé yìí kò ju ìṣẹ́jú márùn-ún lọ kò ju ṣẹ́jú márùn-ún lọ lọ́lọ́pàá yẹn bá ń gbá mi lẹ́yìn kí n kú ò kí n kú ò kí n kú ò mo ní kò sí wàhálà wọ́n lọ́n wọn náà mọ̀ bá sọ sórí pẹ́ ti sàbò. alele ìgan ẹ má ì tí ì pè mí jàre. mi o kàábà ò gbé kalẹ̀ páwọn lárúbáwá nìkan wọ́n ni o gbogbo ayé lo ní ọmọ wa bẹ̀ wọ́n ṣàbòsí mi ọlábòsí mi jẹ́ ń ṣeun jẹ́ kàdúrà mi ó gbà mo wá bẹ̀ wọ́ lọ́hùn tí n bá ti. aláàjì oríyọmí ẹ ṣe àdúpẹ́ làákàyè yín ò ní jọba ta lè léyìn náà ẹ sọ fọlọ́n pé wọ́n ṣàbòsí yín àwọn lárúbáwá ń sọ fún yín pé dúkìá àwọn ni kì í ṣe dúkìá general nítorí pé tí wọ́n bá gbàgbọ́ bẹ́ẹ̀ yìí ṣe gbàgbọ́ pé ọlọ́run ọba ló gbé kábà kalẹ̀ o wọ́n ní torí gbogbo ayé kan máa jọ́sìn níbẹ̀ ni tí lárúbáwá ò bá ṣe pé àwọn náà kírètì nǹkan wọn tí wọn ò bá rí ní rí pé bùkátà àwọn ni property àwọn ni ayé àwọn ni ọ̀la àwọn ni àrọmọdọ́mọ àwọn náà tún máa máa jẹ́ wọn ò ní ṣe bọ́n ṣe ṣe fún yín yẹn irú ìgbárùn tán fún yín yẹn wọn ò ní fún yín nígbàrùn torí wọ́n mọ̀ pé gbogbo wa majority carry the vote ni àwọn náà ní nǹkan wọn. wọ́n sọ̀rọ̀ tán yín wàá lọ jẹ́ wọ́n mọ̀ pé ẹ ṣàbòsí o torí mi ò jẹ́ wọ́n mọ̀ lónìí o ọlọ́run jẹ́ ṣeéṣe bẹ́ẹ̀ o mo sì ṣàpẹ́sẹ́ nínà mi wọ̀n dáhùn mo sì ṣe tán pátá wọn wá kú. onílé ọlọ́nà onílé ọlọ́nà tí ò sí bàbá ńlá ẹnìkan tó lè nà wọ́n bẹ́ẹ̀ níbí báyìí ẹ wo bí wọ́n ṣe ń ṣe ọmọ aládé gbogbo ẹni mélòó ló lè ṣe ohun tí aláàjì oríyọmí ṣe yìí ẹ̀mọ yẹ àfáàdán ti máa gbá etí ẹ̀yà nínú àwọn alákatakítì tí wọ́n dẹ̀ ní lè sọ̀rọ̀ pọ́ìntì tẹ́mi fẹ́ lò ń bẹ̀ ni pé ọlọ́run sọ pé ọlọ́run ló gbé kàbà kalẹ̀ ó ní kí gbogbo ọmọ ajọ́sìn bẹ̀ bọ́lọ́run bá gbé kalẹ̀ àwọn kan ló fi ṣaṣojú bẹ̀ ìlú kan ló dá sí àwọn ọ̀ràn kan ló ní àwọn ọ̀ràn kan ló ń túnṣe àwọn ọ̀ràn kan ló ń gbowó bẹ̀ àwọn kan lè lọ kówó fún lọ́dọọdún àwọn nǹkan tó yẹ káwa máa pé wò wà ń bí o àwọn alákatakítí náà bọ ni kálukú lọ́lọ́run ọba fún ní àṣẹ nínú ìran ẹ̀ láti gba àdúrà níbikíbi pé kó lè gbà ìgbàgbọ́ ẹlòmíì tí ọba yìí ti lọ àjì báyìí nínú gbogbo òpó ìsìláàmù márùn ṣèbí àjì ní kálukú mú nìbàdà gbogbo bẹ́ẹ̀ ṣe wá ń lọ láti jọ yìí gbogbo àwọn tí wọ́n ń lọ ṣé gbogbo ẹni tí àjì yẹn pè ló ń lọ ọlọ́run sọ pé ẹ gbọ́dọ̀ jẹ gbèsè lọ ẹlòmíì ń san ní díẹ̀díẹ̀ láì ṣòwò gbọ́múlé láǹtà ṣé àníyàn pé wọ́n ń lọ sọ lóun náà ń bá lọ síbẹ̀ yẹn ẹ jẹ́ ká gbé yẹn tì gbogbo ẹ̀yin àáfàá pínápíná ẹ̀yin tí ọ̀rọ̀ ti tèmi dàrú mọ́ lójú ó dẹ̀ máa dàrú mọ́ yín lójú títí láéláé ni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ sì assignment lọ́lọ́dúnmarè gbélé yín lọ́wọ́. Lo wọ́n sì ń ṣe assignment ẹ̀wọ̀n ìtí gẹ̀ẹ́tì answer ẹ̀ dẹ̀ lè gẹ̀ẹ́tì ẹ̀ ẹ̀ lè gẹ̀ẹ́tì answer ẹ̀ lè gẹ̀ẹ́tì answer nítorí pé ẹ ti ẹ ní ojú ẹ fi mọ̀ràn wò etí inú yín ti di tìta yín gan kò gbọ́ràn rabaraba ní tìta ń wò nítorí torí yín bá pé tọpọlọ yín ṣiṣẹ́ ni ẹ ní fẹ́mi ní frustration nígbà tẹ́mi bẹ̀rẹ̀ ìgbésí ayé tí yín òpèyàn ṣàkíyèsí nítùbí ìnùbírí àfi jàgídíjàgan tí wọ́n ń pè yín nínú ẹ̀sìn yìí tẹ́ ẹ bá wá sọ pé ẹ̀rọ lòun kan he lọ́sàn-án gan tó ṣe pé fẹ́ẹ́nu ilẹ̀ fi ń ṣẹ̀sìn nítorí ẹni tó bá ṣe ẹ̀sìn yìí tó jọ́ ọmọ Yorùbá ó gbọ́dọ̀ fi ọmọlúàbí kún ò ń ṣe àwọn oníradàradà tó ń pera wọn ní sáláfí súnà gbọ́ radàradà wèrè tó ń ṣe kiri àwọn oníjàgídíjà gan nu wọn. tẹ́wá sọ láì di ẹ̀sọ́ di ilé fáìtà ẹ̀sọ́ di freedom fighter. obìnrin kan pè mí wọ́n náà wọ YouTube àwọn rí program mi ń bẹ̀. wọn ní mo sọ ọ̀rọ̀ kan pẹ̀lú àwọn lè ṣiṣẹ́ àáfàá máa sọ fún ẹ pé yóò lé léyìí o yóò lé léyìí o wọn dẹ̀ ń lò obìnrin sọ pé níjọ́ kan ó nínú àwọn àlìsùnà yìí náà ni gbogbo nǹkan àrọ́ọ̀mù àrọ́ọ̀mù àrọ́ọ̀mù ni ó lóun òmẹ̀mí tó ba tòun jọ yẹn ó lóun ṣáà jí lọ sílé wọn jíjí lọ tóun jí lọ ọbẹ̀ ah! ó nẹ́lẹ́ à ó búra o ó lóun bá àfa tòun fọ́ ẹ̀kọ́ mu ni mo ní àbọ̀ ń síìkì wọ́n sọ pé wọn ò ní appetite láti jẹun kọ́ wọn pé kọ́ bá wọn rú ẹ̀kọ́ sómi ó ní síìkì kẹ̀ ó lórí òun báyìí ó wọlé ni ó lọ́wọ́ àwòkọ́ ẹ̀ẹ́n dájúdájú ẹlẹ́yà ti sọ pé ẹni tán fẹ́ fi ṣẹ́ṣẹ́ ògúnròdó náà ń wá wọ́n ń bá yín wí ń bí o ẹ̀yin oníjàgídíjàgan wọ́n bá yín wí. wọ́n kàn wá fi wá nàìjíríà wọ́n kàn wá fi báyé yorùbá jẹ́ ọlọ́ọ̀bá ń gbọ́ iṣẹ́ sẹ́rí wọn bí mùsùlùmí kan dáa tí wọ́n sọ pé bóyá òun kọ àga síta tàbí wọ́n fẹ́ mọ tàbí mọ tàbí kírísítẹ̀n kan pé àwọn fẹ́ mọ ṣe wáàsí fún ẹnìkan níta kẹ́ ẹ tó wí kẹ́ ẹ ní mọ́ ìgbà tó òde gan tí wọ́n fi tọ́ sáwọn ọlọ́pàá jẹ́ ẹni tí wọ́n burú o wọ́n kàn ní kọ́kọ́ sọ pé. ok mo ti mọ gbọ́ yín ẹ ẹ ṣeun gan ẹ ṣeun gan ẹ ẹ ṣeun jẹ ẹ ṣeun gan because eh, ẹsìn yẹn ẹsìn ṣe jẹ rí téèyàn bá tiẹ̀ lọ sí ẹni tó bá lọ sílùú òyìnbó tó tún wá sọ pé eh, ẹsìn eh, mùsùlùmí kan tó ń bá jà kẹ tó lè rí ẹjọ́ lọ sílùú òyìnbó tí ó tún wá sọ pé ẹsìn mùsùlùmí ọ ẹsìn kìrìsìtẹ́nì kan lòun tó máa ṣe kò tẹ ó tẹ yọ hajj kẹ tó rí ẹni tí ó máa ṣẹ̀sìn tí ó máa ṣẹ̀sìn kìrìsìtẹ́nì ọ ẹsìn mùsùlùmí tí wọ́n máa ṣe kó tó kó tó pò nílé tó bá dán yẹn tán tí ó tó wá téèyàn bá tiẹ̀ ti dé lóyìnbó gbéra iná lèyìn ó ti mọ̀ pé ah, gbogbo àwọn ẹsẹ̀ yìí àti wọ́n kàn fi ń ba tiwa jẹ́ ní orílẹ̀-èdè jẹ́ pé ní Nàìjíríà yẹn ni wọ́n kàn wá fi wá nàìjíríà wọ́n kàn wá fi báyé yorùbá jẹ́ ọlọ́ọ̀bá ń gbọ́ iṣẹ́ sẹ́rí wọn bí mùsùlùmí kan dà tí wọ́n sọ pé bóyá òun ó kọ àga síta tàbí wọ́n fẹ́ mọ tàbí mọ tàbí kírísítẹ̀ nǹkan pé àwọn fẹ́ mọ ṣe wáàsí fún ẹnìkan níta kẹ́ẹ̀ tó wí kẹ́ẹ̀ ẹni mẹ́gbàá tọlọ́pàá òde gan tí wọ́n fi wọ́n bá sáwọn ọlọ́pàá jẹun tí wọ́n burú wọ́n kàn lè kọ́kọ́ sọ pé ọ̀yà dọ́kúmẹ̀ntì yín kọ́ wọ́n kọ́kọ́ tó dọ́kúmẹ̀ntì yín wọ́n wá kọ́ wọ́n kọ́ kalẹ̀ wọ́n wá fún yín ní òfin wọ́n fún yín ní wọ́n ní òpin àwọn ọ̀fẹ́ rí àwọn ọ̀fẹ́ rí tọ́jú ẹlọ́ba yìí mọ́ wípé báyà kẹwàá máa bá ẹnìkan sọ̀rọ̀ pa ọ̀rọ̀ Quran ọ̀ nípa ọ̀rọ̀ eh, Christian wọ́n sì tún pa àwọn Christian ilé ní wọ́n pa àwọn Christian ilé lóyìnbó ju àwọn mùsùlùmí lọ nílò òyìnbó wọn jẹ gbogbo lóyìnbó tó bá yẹ lẹ́yìn àwọn ará kọ̀tù yẹn wọn àwọn ọ̀fẹ́ àwọn Europe tẹ́wọ̀ yẹn wọn ọ̀fẹ́ mọ tí ń jẹ́ pé báyà mùsùlùmí kí lọ́kàn wọn wọ́n sì tó pẹ́ christian lè díẹ̀ nípa àwọn christian wọn kí ẹ jáwọ́ ara wọn lọ́hùn yẹn wọn bí wọn dá kí wọ́n sọ pé àwọn máa fi ọ̀rọ̀ báìbù eh, pé àwọn máa fọ̀rọ̀ báìbù àwọn máa fi bá ẹnìkan kan sọ̀rọ̀ ní ìta gbangba ìwọ́n tó bá fẹ́ fi báìbù báyàn sọ̀rọ̀ ọ̀wọ́nu yàrá yẹn lọ ni inú yàrá rẹ ni tẹ́yìn bá sì gbèsè ṣe ìṣẹ̀tẹ̀tẹ̀ lóyìnbó ní ìṣẹ̀tẹ̀ tó kalẹ̀ tẹ́ tó sára jẹun nílùú èbò tẹ́ tó kalẹ̀ tàbá yìí gbogbo àwọn òyìnbó wàhálà owó kódà wọ́n fẹ́ẹ́ lè gbé gbogbo ṣáyé wọn fún yín tó wọ́n mọ rọ́bù yín wọ́n mọ bá yín ya fọ́tò wọ́n mọ bá yín ya fọ́tò ní pẹ̀lú sẹ́sẹ̀ ẹ̀ náà ni àwọn kan tí wọ́n lajú iná wọn àmọ́ sọ pé báwo ni ìṣẹ̀ṣe ṣe jẹ́ kẹ́yìn wa lọ jamani nẹ̀sẹ̀ yìí ọ́ kẹ́yìn ọ. ta lè léyìí náà hello hello hello hello orí ètò ni mo wà ọ̀sẹ̀ fẹ́ dá sétò ni. orí ètò lẹ wà. orí ètò ni mo wà. èrè èrè níjọ́ ìlú mi ṣe programu tààrẹ náà ni máa ń wò látàgbẹ́yìn yẹn. ẹ háàdì whatsapp mi sì máa ṣe àlíǹkì sọ́dọ̀ yín ẹ háàdì whatsapp tẹwa yẹn màá ṣe àlíǹkì sí. Ah. àwọn yẹn spain yẹn ọ italo kéèyàn lọ gba àwọn bẹ yẹn gbogbo àwọn european yẹn kéèyàn lọ gbogbo bẹ yẹn kéèyàn lọ máa sọ pé èèyàn lọ máa ṣe ẹsìn mọ wọn ò fún mọ àwọn euro àwọn europe yẹn wọn fún àwọn mùsùlùmí láàyè nílùú wọn because wọn mọ̀ wípé jáde oníjàgídíjà ni wọn. Hmm? tẹ bá ní jamani tàbí tàlù ní ẹsẹ yìí tẹ tí òyìnbó bá bí yín wípé ẹsẹ wo lẹsẹ ọlọgbọ tẹ bá sọ pé mùsùlùmí ni yín ọ̀rọ̀ tó bí léèrè yẹn ó lè jẹ́ pé sẹ́lọ́ fẹ́ fún yín o tẹ́ bá sọ pé mùsùlùmí ni mi wàhálà ẹ̀sẹ̀ yẹn ti dínú kíkiní yẹn tó yé mi kíkiní yẹn tó yé mi ọpẹ kí n tó wá sọ fún àwọn tí mo bá bẹ tí wọn ti pẹ́ bẹ̀rẹ̀ bàbá tí wọn ti pẹ́ bẹ̀rẹ̀ kí n tó wá sàlàyé fún wọn pé kí lọ́fà kí lọ́fà ni wọ́n sọ wọn pé ah má sọ fún wọn pé mùsùlùmí ni ọmọ tó bá ti sọ fún wọn pé mùsùlùmí ni ọ wọn ò ní fún ọ níṣẹ́ mo ní ẹ́ẹ́ wọ́n ní tó fanu tẹ́ ẹ bá tí wọ́n bá bí pé ẹ̀sìn wo lẹ́sìn tẹ́ ẹ bá ní mùsùlùmọ̀ ẹ̀wọ̀n gbọ́ ẹ̀wọ̀n gbọ́ ọ̀yàn báyìí wọ́n kàn sọ báyìí sí yín ni. àṣọ ní àṣọ ní àṣàfẹ́ fún yàn ní sẹ́ni tí ó tí ó tètè yé mi. ó dàbí kọ́mpìnì kan tí mo ti tí mo ti ń ṣiṣẹ́ ó ní kọ́mpìnì kan tí mo ti wọ́kọ́ ń ṣiṣẹ́ ní fábíríkà kan tí mo ti wọ́kọ́ ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ nígbà tí máa kan tí máa ń gbé mi lọ ọ̀fẹ́ ni máa yẹn máa ń gbé mi lọ máa wáyé títa jọ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ilé rẹ̀ ilé rẹ̀ kò jẹ́ àti ilé mi àti ẹ̀ kò jìnnà sẹ́gbẹ̀lẹ́ ara wa lájọ wa so máa yẹ máa ń gbé mi láàárọ̀ láàárọ̀ ọwọ́ àti inú àwẹ̀ eh, ọdún kejì tí mo dé tí mo dé ìtàló kí n tó lọ Jámánì tí mo dé ìtàló bọ́ mo sì tó wà ní ìtàló torí ìwé ìtàló ni mò ń lò mo tún máa lọ ṣiṣẹ́ ní Jámánì náà tó bá wà lọ́kàn mi mo lè fi ìtàló lẹ́díẹ̀ mo lè lọ Jámánì lọ ṣiṣẹ́ because eh, document ìtàló ni mò ń lò so máa yẹn ni ọwọ́ di inú àwẹ̀ ọdún kejì tí mo dé ìtàló eh, ọwọ́ àbí mi lè rò pé à ah, lọ́ba pé ó kọ mi ó ní ọyá kí n wá kí n wá jẹun ó ti mọ ó ti mọ lọ ra oúnjẹ ọmọ ara jẹ fún mi láàárọ̀ láàárọ̀ bí mo ṣe sọ fún un mo bá ní mo gbàwẹ̀ ó ní hàn ọlọ gbàwẹ̀ ó ní ẹlẹ́sìn wo ni ọmọ ní mùsùlùmí ni wàláì láti jọ yẹn má yẹn nígbà táwẹ̀ tán kẹkọọ ra nǹkan fún mi mọ́ kò tó wá máa gbé mi mọ́ ó tó wá sọ pé tọ tó wọn bá máa gbé mi o ìmọ̀ sanwó fún un bí ṣe ń gbowó lọ́wọ́ mi láti gbà yẹn nu ó kẹ kọkọ takò mi lójú ẹsẹ̀ náà ó ní yan mùsùlùmí ó ní yan ó ní ṣe ó ní Ọlọ́run ó ní Oni gan káwọn ó ní ẹ̀sìn mùsùlùmí tí ọ̀dà ó ní kí wọ́n máa tá rẹ̀ kí wọ́n máa sọ níta lọ́yẹ tí àwọn èèyàn wọn ó ní ní bíbá yá àwọn ọ̀gbà ti mùsùlùmí o wàláì tí àwọn òyìnbó wọn fẹ́ràn wọn tí ń jẹ́ mùsùlùmí lẹ́tọ́ báyẹ̀ lẹ́yìn ọ̀dà tẹ́ bá sì dé gbogbo àwọn European yẹn gan gbogbo àwọn márààbù yẹn jẹ́ mọ́ wábẹ̀ yẹn wọ́n mọ́ àwọn ní àmútí jù àtàwọn obìnrin wọn ní ṣiṣẹ́ aṣẹ́wójú ni àwọn ọkùnrin wọn mutí jù wọ́n máa fa igbó ṣe gbogbo ẹni wọ́n máa fa igbó ni wọ́n mutí àwọn àwọn olórí ẹ̀sìn ilẹ̀ yorùbá ọ̀dọ́ wa àwọn wa ti torí owó wọn fẹ balẹ̀ bàbá wọn jẹ́ láwọn olórí àwọn olórí burúkú afáàrán dandan wọ́n fẹ́ balẹ̀ bàbá wọn jẹ́ nítorí owó ókè náà ókè náà ní ìsinyìí ẹ ti torí owó ẹgbẹ́ ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ lárugẹ ẹ wá fi pàtẹ́yìn mọ́lẹ̀ nígbà tẹ́ bá wá bá yé àwọn àwọn àwọn ọmọ ìyá yín jẹ́ tán káàtì ẹni báwọn Saudi àtàwọn bí ẹ tẹ́ẹ̀sì lè tẹ́ẹ̀sì lè rí ṣe for example ni o ẹ lè ráwọn oníṣẹ̀ṣe borí kẹ́ wá borí wọn nígbà tẹ́ bá wá borí wọn tán ẹ̀yin gẹ́gẹ́gẹ́ táwọn haúsá àtàwọn arábù wa náà sáwọn ọmọ ìyá yín yẹn ẹ̀yin gan ni wọ́n tó wọ́n wà fàbọ̀ lórí ẹ̀yin náà gbọ̀ báyà wọ́n wà kó ẹ̀yin náà lẹ́rú débi wípé àwọn gẹ́gẹ́gẹ́ náà tán náà já fún islamic làwọn fẹ́ ní. fẹ́ni nílẹ̀ yorùbá àwọn ọ̀fẹ́ sẹ̀ṣe nígbà tí wọ́n bá wá borí àwọn ọmọ ìyá wọn tí táwọn olórí ibùkún yẹn náà sí wọn tán àwọn ọmọ pàwọn gangan ni wọ́n wà fábọ̀ lè lérí wọ́n tẹ wá pa gbogbo àwọn tán ni pátápátá hmm? ọ̀rọ̀ àwọn afárá ilẹ̀ yorùbá yẹn kàn máa yẹn kàn máa dùn ní mọ̀kàn máa ronú tí wọ́n bá yún pé ká ṣe rẹfẹ́dọ̀ ní gbogbo ilẹ̀ yorùbá yẹn tí wọ́n mọ̀ pé ọmọ mùsùlùmí tí wọ́n padà tí wọ́n sọ pé àwọn ò ṣe mùsùlùmí mọ́ tí wọ́n mọ̀ pé àwọn lọ́mọ akọ̀jà wọn wọ́n mọ̀ pé àwọn lọ́mọ akọ ni. ìrò pé àwọn bàbá yẹn mọ̀ wípé ojú ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ti la kò fẹ́ni tó fẹ́ ṣẹ̀ṣẹ̀ mùsùlùmí mọ́ wọn agídí ni wọn fi fẹ́ jẹ́ kí wọn máa ṣe ẹ̀sìn mùsùlùmí báyìí nìyẹn yìí wọn fẹ́ máa fi agídí wọn fẹ́ máa fagídí fa àwọn èèyàn sí nígbà tá a ti ìgbà tí wọn àwọn afa akéwùgbàgbòde yẹn náà bá sọ afa akéwùgbàgbò ni afa akéwùgbàgbò wọn á ní ẹrẹ àwọn kìrìsìtẹ́nì ẹ̀sìn pọ̀ sí lójoojúmọ́ mùsùlùmí àwọn kí wọ́n máa fẹ́ yàwó máa bímọ sí ṣé ẹ rò pé yẹn ni wọn ò bá fẹ́ gbogbo ìyàwó ilé ayé yìí tán ẹ̀sìn mùsùlùmí wọ́n ti bàjẹ́ wọ́n ti bàjẹ́ ojú àwọn ọmọ Yorùbá ti là kọjá pé kí ẹ̀sìn mùsùlùmí káwá fi báyé ìrandínà wa jẹ lọ ojú ọba ọmọ Yorùbá ti là káàkiri o ṣé ọmọ ya ọmọ Yorùbá tẹ́ wà ní ọlọ́ba jùlọ káàkiri gbogbo ìlú èbó gbogbo Áfíríkà kọ̀ọ̀tì ni gbogbo ọmọ Yorùbá tẹ́ wà bẹ káàkiri tó ṣe wípé original mùsùlùmí ni wọ́n ní ìdílé wọn gbogbo wọn wọ́n ti kò sí nǹkan kan tí ń ṣe mùsùlùmí mọ́ nínú gbogbo wọn bíkọ́ téèyàn bá ti dé lóyìnbó wàláì téèyàn bá travel fóònù ilé téèyàn lọ lóyìnbó lèyìn ọmọ òpin ẹ̀sìn mùsùlùmí wàláì wọ́n fẹ́ fi balẹ̀ Yorùbá jẹ́ fún wa wọ́n fẹ́ fi kó alẹ́rú ni èyí tó sì afẹ́ tilẹ̀ Yorùbá dòní lónìí náà nù àwọn ẹranko àwọn Haúsá Fúlàní làwọn bá ṣe papọ̀ nínú ilẹ̀ Yorùbá bó láti fẹ́ ní lọsíwájú kò lè sí lọsíwájú fún ilẹ̀ Yorùbá káàbà yá pẹ̀lú àwọn ará bíbá yìí àwọn yẹn náà yẹn dẹ́ dé sí wa láàrin tọ́wá di wípé ìjà ẹlẹ́sìn ọmọ ẹ̀sìn ọwọ́ àṣẹlẹ̀ láàrin àwa Yorùbá nílẹ̀ Yorùbá lónìí yìí tí wọ́n dẹ̀ rí báyẹn tẹ́lẹ̀ Hmm? àwa máa ń jẹun ẹlẹ́bọ à ń jẹun ẹlẹ́bọ ń tàwa láti kékeré ni because oníṣẹ̀ṣe wà nínú láàrin nínú mọ̀lẹ́bí wa oníṣẹ̀ṣe wà ń bẹ̀ oníṣẹ̀ṣe oríṣi oní ayélala olóòkun onígbò oníṣègùn onígbògbè oní ọya ẹ̀fọ́ ìyá ìyàwó mi tí mo fẹ́ gan-an ògbójú oníṣẹ̀ṣe gidi ni kí èsì kékeré màá sẹ́ǹdì ẹ̀ sí orí wàsápù yín nìṣẹ́ yìí ògbójú oníṣẹ̀ṣe gidi so ẹni tí bá ẹni tí bá fẹnu tẹ́ńbẹ́lú sẹ́sẹ́ wà mẹ́ta láì òun ti ọ́ parun yìí o ọlọ́ọ̀bá gbọ́ ìṣẹ́sẹ́ ṣe tẹ́nìkan lè máa tẹ́nìkan lè máa sọ fún ọmọ fẹnu tẹ́ńbẹ́lú ìṣẹ́sẹ́ lọ́tẹ́ gbogbo lẹ Yorùbá lọ́tẹ́lẹ̀ gbogbo lẹ Yorùbá dúró pátápátá níwò nígbà kan nígbà kan nìkan bí nìkan bí bí twenty five years sẹ́yìn ẹ ẹ ẹ máa níbi tẹ bí mílíọ̀nù lẹ́ẹ̀kan ilé atẹ́ni ẹ. ẹ kalẹ́ ma ilé àwa gbogbo ọmọ yorùbá ilé gbogbo ọmọ yorùbá ẹ kalẹ́ ma sàn án lẹ́kàn ẹ kalẹ́ ma ẹ kú ètò ọlọ́ọ̀bá oníkan lọ́jọ́ ni a máa bá wa dáàbò rẹ̀ bòyìn ẹ ṣeun gan ẹ mọ̀ gbádùn gbogbo ètò yín o ọlọ́run gbogbo àwọn ọmọ yorùbá láwọn gbádùn ètò yín ọlọ́run ọba oníkan lọ́jọ́ ni a máa bá wa fún yín ṣe agbára ọlọ́run hmm. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ọba oníkẹ́ ọba wa gbé irú yín jáde because irú ọ̀pọ̀lọpọ̀ àtàǹbá àtàǹbá yín sọ̀rọ̀ yìí èmi ò tí ì pèsè orí ètò yín rí but mo máa ń wo gan mo máa ń gbádùn ẹ̀ so ẹ̀ẹ́dẹ̀sáyìí ni náà lọ́fà Eh, lónìí ni mo wá tẹ̀sẹ̀ eh, fi sẹ́túdà gẹ̀ẹ́tì náà bá yín mo wá sọ̀rọ̀ rẹ̀ sórí wàsápù ni so eh, irú èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí bàbá tó bí mi lọ́mọ àfa gidi ni o tí wọ́n kọ́ ọmọ ní kéwù gan ìmáàmù ìmáàmù aṣíwájú òun ní mọ́sálásí ni wọ́n ìyá tó bí mi lọ́mọ ẹlíà ni wọ́n ẹlíà kọ̀sẹ́ni tó lè rójú ìyá tó bí mi lọ́mọ níta gan kọ̀sẹ́ni gbogbo ara wọn kọ̀sẹ́ni tó lè ìdílé mi Eh, eh, ìdílé mùsùlùmí ni bọ́tẹ́ eh, nípa ogun kan tí ń ṣẹlẹ̀ ní ilẹ̀ yorùbá yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn gbogbo fámìlì mi gan bí fámìlì wa ti tóbi tó gbogbo wa pátápátá àti kọ̀ǹfàtì sí ìṣẹ̀sí tán pátápátá because agbogbo wa tiẹ̀ ti wá wo gan pé àkí ah, ló dé ná ọ̀tẹ̀tẹ̀ wa dájú ọ̀tẹ̀tẹ̀ wa dá ogun wa lójú ọ̀tẹ̀tẹ̀ dá ogun wa lójú pé ah, ẹ̀sìn àtọ̀rìn wa wọ́n fẹ́ fi kó wa lẹ́rú ní ilẹ̀ yorùbá ni àwọn haúsá àti fúlàní wọ́n fẹ́ máa lo àwọn yorùbá wa wọ́n fẹ́ wọ́n fẹ́ lu àwọn àwọn yorùbá titi wa wọ́n fẹ́ wọ́n fẹ́ fi wọ́n fẹ́ fi wọ́n kó wa lẹ́rú ó kéna ní èsì àwọn yorùbá wa yẹn náà jẹ́ wọ́n á jẹ́ lẹ́sìn mùsùlùmí tí haúsá fúlàní bá fẹ́ máa lù yẹn tí wọ́n bá fẹ́ máa lù yẹn kẹ́ máa fi kẹ́ máa fi ẹ̀sìn tí ẹ̀sìn tí. hello. hello ẹ káàbọ̀ sórí ètò. hello. hello. ẹ kú ètò máa. ọlọ́run ló ń tò ó ẹ kó ètò mà. ẹ jẹ́ kí n fún yín ní whatsapp tẹ́ máa pè sí ẹ kóòtù kí n fún yín ní whatsapp tẹ́ máa pè sí sà direct ok ok direct call eléyìí sà. jòòd ẹ̀sìn tó ṣe wípé gan-an ah, wọ́n gbé wá wọ́n gbé wá fún wa ni wọ́n fẹ́ máa lò yẹn fún àwọn ọmọ ìyá ti yín ó kẹ́ náà tí wọ́n bá wá lò yẹn lóòótọ́ tẹ́ bá tẹ wá borí àwọn ọmọ ìyá yín tán ṣé àwọn haúsá fúlàní yẹn àwọn ẹ̀yin kọ́ ló kù tí wọ́n wá dojú kọ ni àwọn tó ṣe wípé wọ́n fẹ́ fi ẹ̀sìn yẹn kí wọ́n kí wọ́n fi dá ìkálẹ̀ láàrin wa kí wọ́n wá jọba yá lórí débi wípé wọ́n wá ẹ̀yin gẹ́gẹ́gẹ́ tẹ́ ẹ̀yin gẹ́gẹ́gẹ́ wọ́n á ná sáwọn ọmọ ìyá yín yẹn gẹ́gẹ́gẹ́ wọ́n tún wá fàbọ̀ fẹ́yìn náà fún gbọ̀ọ̀bá yá wọ́n tún wá padà mú àwọn gẹ́gẹ́gẹ́ àwọn àfáà tó ló gbọ́n fẹ́ mọ dájà lẹ̀ lẹ̀ Yorùbá yẹn wọ́n tún wá padà wá mú àwọn náà lẹ̀rú wá kọ́ka àwọn náà padà ni so èmi ọmọ báwọn Yorùbá bí ẹ ti mọ ronú báyẹn ọmọ ọmọ ẹwo ni èmi ilé títí wa ilé ìgbà wa lálẹ́ tí ó dà kódà bí ọ̀rọ̀ títí wọn yẹn tiẹ̀ ti jẹ́ ọ̀kẹ́ tiẹ̀ tójú sùn yẹn ni ó tiẹ̀ ó su ó su wa ń fún ọ̀rọ̀ bí èmi ò sún èmi èmi dé torí ẹ̀rẹ̀ mi dẹ́bi máa ń kọ́mẹ́ǹtì tí mo fi máa ń sun olúwo lépè mo máa ń sọ̀rọ̀ ní gbogbo ah, mo máa ń kọ́ lórí gbogbo program àwọn àràbà tv àwọn ọmọ lùkà mo máa ń kọ́ débi pé mo máa ń sọ mo máa ń láàyè gbogbo àwọn ọmọ wo gan pé olúwo gan náà kọ́ máa gbọ́ mi ọmọ wo ni èmi mo ti máa ń sọ bí tí mo ti wá fún ní ìwò fẹ́ẹ́ dọ́gbọ́n máa gbìlẹ̀ yẹn rẹ̀ ó ní ẹni ah, tí ah, máa ń sọ á ní kò sí tọ́jà mọ́bẹ̀ kì í tá a bá ń sọ fún yín <laughs> ah, ànábì ní ẹ̀pẹ̀pẹ̀ sójú ọ̀nà ọlọ́run ọba pẹ̀lú sùúrù àti làákàyè tó pé ẹ̀yin ti yí àdìsí padà wèrè lẹ fi ń pọ̀ tiẹ̀ fáwọn èèyàn wèrè wèrè lẹ fi ń pọ̀ tiẹ̀ ẹni tí ò bá ti ṣe islam nù náà ló ń lọ fi rí pọ̀n ìwọ gan tó ń sọ pé ẹni tí ò bá ṣe islam ń lọ nù náà ìwọ gan ìwà àti ṣe ẹ kí ló tọ́ka pò ń lọ níbo ló tọ́ka sí pò ń lọ ìwọ àfáà oníwàhálà oníjàgídíjàgan onídààmú onífìtínà ẹ̀yin wèrè ọ̀la ìdààmú ọ̀la ìdààmú ìgboro ìdààmú àdúgbò àáfàá níbo ni wà á ti ṣe títí yíbo ló tọ́ka sí pé bolẹ̀ yìí ń lọ ànábì tẹ́ẹ̀tẹ́ ìròyìn ẹ̀ fún wa yìí tí wọ́n ròyìn ẹ̀ ní ti dáadáa yìí wọn ò fi ẹ̀sìn tẹ́yìn ṣe yìí rádaràdá tẹ́ ń bá kiri ní náwàdé sí wọn ò fi ròyìn ànábì ìwà lọ́lọ́wọ́n bá fi ròyìn ànábì ìwà ànábì làwọn èèyàn rí náà fi ń gbà islam yí fàyàn díẹ̀ síbí fún mi. ẹ wáwẹ̀ yìí ti tèmi kìrìsìtẹ́nì inú náná ń lọ ẹni bá ti ṣe kìrìsìtẹ́nì inú náná ń lọ ṣọ́lọ́n ló sọ bẹ́ẹ̀ fún ẹ ṣọ́lọ́n ló sọ bẹ́ẹ̀ fún ẹ ẹ̀yin tó ṣe pé ẹ̀sìn yín kò pe ìfẹ́ ìwà yín kò pe ìfẹ́ ìṣe yín kò pe ìfẹ́ ọkàn yín gan ò àánú tó rẹ́ni tó bá náànú ọmọlàkejì á sọ̀rọ̀ rí lẹ́nu. ẹ̀wọ́ dáadáa ibi tá ẹ bẹ́sìn dé. hello. ẹ̀lú ẹlẹ́yà. ẹ káàbọ̀ sórí ètò. mo ti sọ pé orí whatsapp eléyìí lẹ máa máa pè sí ẹ ti gbọ́ whatsapp eléyìí òun ni ká ẹ máa pè sí ẹ má pè sórí whatsapp whatsapp tẹ máa máa pè sí ní o oh nine one o oh nine one sixty two eleven thirty two thirty whatsapp yẹn nìyẹn eléyìí direct call ló wà fún direct call òun ló eléyìí wà fún sòkábà lè máa gbọ́ra wa yé ni. hello. hello. ẹ káàbọ̀ sórí ètò. hello. hello ẹ káàbọ̀ sórí ètò. yà ẹ kú ètò màá ẹ lẹ́ra. ọlọ́run ló ń tò ó. yà lára àwọn silent watchers dé àkọ́kọ́ mi lè láti pèsè orí ètò ẹ ṣé mo dúpẹ́ sá ẹ káàbọ̀ sórí ètò. ẹ wo ọlọ́run ọba kò ní bá yín nínú jẹ́ àṣẹ nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run yóò ṣe àṣẹ pẹ̀lú àṣẹ ọlọ́run àṣẹ ọmọ nǹkan tí ẹ jẹ́ ọlọ́run ní kò ní yí àìṣedéédéé yín wípé ẹ ṣe déédéé ẹ ṣe dáadáa mọ́ ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀ sí àṣẹ ẹ wo gbogbo ìlàjú ìlàjú ẹ̀ ń fún everybody àti amẹ́ríkà lèmi ti ń pè mo rí bẹ́ẹ̀ sí. ilé àwọn òyìnbó máa ń sọ̀rọ̀ kan wọ́n ní travelling is part of education. Hmm. àìjáde àkọ́kọ́ tó àfẹ́sọ̀ àwọn àfa wa àwọn àfa nílẹ̀ yorùbá ni wípé gbogbo eighty percent àfa ọmọ ọ̀ta ni gbogbo wọn. Hmm. ọmọ ọ̀ta wọn kàwé wọn kàdù orí wọn kú bíi bíi ẹ̀yẹ kìíní ṣùgbọ́n ẹ̀ tó bá travel nu wọn orí ẹ̀ máa ń pé ẹgbẹ́ fún ilẹ̀ sàǹpọ̀ àpá kan ní ilẹ̀ yorùbá mi ní dárúkọ ẹ̀ àfà ńlá ni ṣéwù ńlá ni nígbà tó wá sí amẹ́ríkà ìyàwó ẹ̀ wà ọmọ ẹ̀ wà ń bí tó state kan pè ní dallas èèyàn tó bá gbọ́rọ̀ wọn ọmọ tó máa ń tẹ̀lé wọ́n pọ̀ tó jẹ́ sẹ́yìn pé ẹni tó máa gbé kuran ọ̀tọ̀ ẹni tó máa tó máa ké apá tó máa ké kuran ọ̀tọ̀ ẹni tó máa túmọ̀ ọ̀tọ̀ nígbà tí afa débi pẹ̀lú ìyàwó nígbà tí afa ń ṣe program òun fúnra ẹ̀ ló ń ka kuran fúnra ẹ̀ ló ń jù. pa. ṣó ti yẹn amẹ́ríkà tí a wà yìí mùsùlùmí ní mí máa ń lọ sọ́tọ̀lá tún dáadáa hmm. mo rí àríṣà èyí tó pọ̀ jù ní gbogbo texas tá a wà yìí Uh, application application ojú mẹ́ta lọ nafsat asarudin àti mumini ẹ ẹ lè jù bẹ́ẹ̀ lọ because òfin wọn ni ẹlẹ́ẹ̀kejì ni wípé gbogbo nàìjíríà táwọn ní aláwa gbá tó máa kó síkà sókè kò sí yẹn ń bí ẹ bá ń ṣàṣàlátù rẹ kẹ sílẹ̀kùn ẹ̀ ní gbọ́ pé à ń ṣàṣàlátù rárá you need to follow their rules àwọn tó ń gbẹ́sìn wá fún wa nìyẹn o ẹ̀jẹ̀ lọ́mọ ìyá nìyí ṣó ti yín sà gbogbo ayé ń tọ́ ni. ẹ kí gbogbo wa ṣí ilẹ̀ wa gọ́gọ́ ní ṣe mm-hmm. halloween wọ́n ń ṣe lamẹ́ríkà wọn ò fi ṣeré rárá tó bá ń ṣọdún halloween máa máa mm-hmm. àwọn àjẹ́ là ń sọ o ṣùgbọ́n àwọn àjẹ́ tiwa nàìjíríà ṣe là ń sọ kò pa wọ́n. Hmm. halloween ọmọ mi wọ́n ti wá ní dáàdi dáàdi wọ́n ló celebrate halloween ọmọ mi ń mi ì lè mi ì lè fọ́n padà lórí ẹ̀ because ibi ni ibi ni mo bí wọn sí mò ń fi ti ìṣẹ̀ṣe mi mò ń fi ti Yorùbá mi mò ń fi ń kọ́ wọn ìṣẹ̀ṣe mi tẹ pé lóòótọ́ náà ń ké wo ṣùgbọ́n mo bìlí pé kí ó tán ké yẹn another language náà ń ké Arabic ni you want to learn another language hmm. tó bá ṣe yẹn tán màá ní kọ́ lọ learn Spanish it's part of it hmm. but nílẹ̀ Yorùbá I don't understand bàbá ẹ má yí nǹkan ìgbà tí mo wà Nàìjà èmi àti ṣéwù kan ṣẹ́ẹ̀kì ńlá ni tó tóbi mo ti jọ èmi àti wọn ti jọ jókòó rí tí wọn bá jọ sọ̀rọ̀ to the extent pé sáà máa ẹlẹ́ràn ẹ̀ máa ń tàn yín ìgbà tí ṣéwù máa ṣí bùtù fún mi orí igun orí àkàlà tí ṣéwù bá dẹ̀ jáde wọ́n máa sọ pé ẹlẹ́bọ̀ ọ̀dà ṣùgbọ́n nítorí pé ẹnu bò ọmọ èkó làwa àwọn òkè ń já àdé ń jẹ gírígírígírí ṣéèkì ńlá ni ṣéèkì ńlá ni kì í ṣe pé bóyá pé mẹ́nu mẹ́nu kì í ṣe pé bóyá pé mo fi ń dán nǹkan tí mo mọ ni ẹyẹ gún afa alájì ìpalẹ́fẹ́ ṣe ní ìfún ọlọ́run alájà tó wà tó ń taṣọ ń bá lógun ẹ máa ẹ̀ máa yè ẹyẹ gún ẹyẹ àkàlà ẹ̀dẹ̀ sọ fún apẹ́sẹ̀ ṣe ò dá ẹ máa lọ sí ojú gbogbo lọ́mọ ara yẹn afa. Hmm. Hmm. ṣó ti yé ṣó ti yé nǹkan tí mo sọ ẹ lẹ́yà. ó ń yé gbogbo wa. Eh, àwọn tó ń gbọ́ àwọn tó ń gbọ́ ètò ẹ jẹ́ kí orí wa ṣí gbogbo àwọn fàtẹ́rí tó ń ṣe kínní ẹ máa ṣe sùtáàṣì fún wọn tó bá ń lọ sí wáàsí ẹ máa dá wọn dúró kẹ máa pàṣẹ wọn ẹ máa máa bá gbàdí ẹ máa máa bá àfúnpá ẹ máa máa bá ọgbẹ lára wọn ni. wọ́n dẹ̀ ní ṣẹ̀ṣẹ̀ ọ̀dà ṣẹ́nu kúrẹ́lì wọ́n ti rí yẹn. kíyàwó tí àfa ti gbà àmọye ìyàwó tó ti dalí ẹ̀rù hmm. ìfúnpá ìgbàdí ẹ máa bá lára wọn ni. Hmm. ẹlẹ́yà ẹ̀ tí ì lọ ságége rí tẹ bá lọ ságége níbi tí haúsá bá ti ń kírun hmm haúsá nìyẹn bàbá yín bọ́ ìgbàdí ara ẹ̀ àbí ìfúnpá ara ẹ̀ kó bọ́lẹ̀ kó lóun kẹ́kìnnù láéláé. láéláé ìgbà tó gbòjó bọ́n ṣe mú àwọn bàbá wọn Múrítàlá nìyẹn wọ́n á wá ṣerú ẹ̀. ẹ ṣe bọ́ ẹ pa bàbá wa pọfẹsọ fẹlá nìyẹn wọ́n gbàgbára lẹ̀ tó bá kò gbàgbára lẹ̀ ni bàbá ò ní kú. àfi tí kú Ọlọ́run bá dé ẹ wo ẹlẹ́yà ọlọ́run àtúntì wa ṣe ẹ kó ètò gbogbo ẹ náà ló máa da nírọ̀rùn ẹ jọ máa parí máa parí ṣáàtì amẹ́ríkà làwọn ti ń pè. mo ti gbọ́ sọ ẹ bá mi kí wọn lamẹ́ríkà bèbí ti ṣẹ́jú o ọpọlọ wa ti ṣiṣẹ́ orí wa ti pé. bèbí ti ṣẹ́jú ọ ọmọ ìjẹ̀bú lèmi ọmọ ìjẹ̀bú òun lèmi ọmọ ìjẹ̀bú aláàrẹ ẹ̀yà máa ń tọ̀ yín hmm. àáfà tó ń tako àáfà tó ń tako kírísítẹ́nì ẹ mọ̀ pé àwọn méjì ni hmm. ìkan wà nù wọn tó jẹ́ pé ọmọ ìjẹ̀bú ọmọ ìlú mi gangan ni hmm. iwájú ilé bàbá ẹ̀ báyìí. orí èmi ò mẹ́ni tó tó ń pè ní direct call bí báyìí wọ́n ti jẹ́ kẹ́ni ẹlẹ́ni hello ẹni. eégún tó lágbára nínú tí mò ń sọ yìí ni hmm. hello ma. gbogbo ayé ń gbọ́ yín ẹnì ṣó ń lẹ̀ ṣé ń gbọ́ mi. mò ń gbọ́ yín ketekete gbogbo ayé ń gbọ́ yín. mo ní àáfàá kan wà lára wọn àáfàá kan wà lára wọn tó máa ń tako kiri. ẹni wájú ilé bàbá ẹ ta ló ń pe direct call lórí whatsapp kí ló dé náà ah, èmi ò mi ìsirú eléyìí o ẹ̀jẹ̀ whatsapp number lélẹ́yìn ẹ̀ ń lọ pé direct call lélẹ́yìn náà. kí ló rí. no àwọn tí wọ́n ń lọ tọ́jú tí wọ́n jẹ́ kẹ́ rọ̀rọ̀ sọ dáadáa ni wọ́n ń lọ pé whatsapp ní direct ẹnì ṣó ń lẹ̀ mo ní àáfàá kan wà lára àwọn tó máa tó máa ń tako kìrìsìtẹ́nì. tí máa ń wo program ẹ̀ báyìí màá kàn èdè máa rẹ́rìn ni lára wọn ọmọ ìlú mi ni ọmọ ìjẹ̀bú ni. Hmm. ilé bàbá ẹ̀ tóun bẹ́ẹ̀ máa ń wá every time tó máa ń wá every ilé yàyò lọ síbẹ̀ ilé eégún tó lágbára jù nílùú tí mò ń sọ yìí ilé eégún iwájú ilé bàbá ẹ̀ wà hmm. ní òṣèlú kọ́ lọ fọ́ ilé eégún yẹn eh. a mọ nǹkan tó ń pè níṣẹ́ òun kàn nílé sàn because lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́ máa pa gbogbo kòrán tó ń sọ tó ń ṣe kínní yẹn ìta èkó náà preach yẹ hmm. kò lè máa bọ̀ níjẹ̀bú lọ ìlú tí mo sọ yìí òun lè sọ pé òfin a máa preach gbogbo nǹkan bẹ́ẹ̀ ń bẹ̀ wọ́n ní ilé èèyàn lèèyàn máa ti ń kọ́kọ́ túnṣe tó di ẹ máa ẹ̀kọ́ tọ̀ wá gbogbo ọ̀la ti gbọ́n ẹ wò inú mi dùn gan lórí prógráàmù yín àti Tani Olohun Ọlọ́run a máa kẹ́yìn a máa gẹ̀yìn ẹ wò nǹkan tẹ̀mí kọ̀ fẹ́ kí a lot of people ṣe ni pé ẹ jẹ́ ká ní ìṣẹ̀ṣe community ìṣẹ̀ṣe diaspora mm-hmm. ẹ jọ gbogbo ọdún wa tá a bá ń ṣe káwa náà máa gbé lárugẹ uh-huh. Brazil ti gba ẹ̀sìn Brazil ti gba ẹ̀sìn wa Cuba ti gba ẹ̀sìn wa mm-hmm. àìmọye wọn tí mo bá pàdé ibi tó jẹ́ pé ọmọ Cuba ni Cuba a ní Yorùbá neighborhood ní Cuba hmm. ẹ lọ ẹ lọ ẹ lọ àmẹ́ hmm. a ní Yorùbá neighborhood ní Cuba mo pàdé ọmọ Sierra Leone kan ó sọ pé Yorùbá village ó wà ní Sierra Leone ẹ má imagine Sierra Leone hmm. àwa àwọn afa àwọn afa alágẹ ẹ wo mi lè blame àwọn afa ìdí ni wípé sà eighty percent wọn owó wọn kan náà fi lọ sí Mẹ́kà àwọn èèyàn ló rán wọn. ọ̀ràn wọn ni ọ̀ràn wọn ni. tí politician bá rán wọn hmm. àwọn agbèrò á rán wọn agbèrò tó rán yín ẹ ṣe bèrè lọ́wọ́ ẹ̀ pé èèyàn mélòó ló ti pa kó tó di pé kinní ẹ wá sọ pé agbèrò ń kọ́ mọ́ṣáláṣí kiri ó ń ṣe kinní kan kiri ẹ máa dúró àwọn èèyàn tán ẹ ti gbẹ̀bí lọ́wọ́ ẹ fíìsì fún wọn nítorí owó tẹ́tẹ́ gbà ẹ lọ ń kọ́lé kiri ẹ lọ́yìn ẹ wo àwọn èèyàn ti gbọ́ àti pásítọ̀ gbogbo wọn tó ń kọ́ private jet tó ń ra private jet kiri ṣé ẹ̀yin bí ni pé private jet àwọn náà ń gùn ni wọ́n fi ṣe rẹ́sẹ̀jì ni fọ́wọ́n sínítọ̀ọ̀sì yẹn owó ń wà fún wọn chọ́ọ̀chì tó kọ́ yunifásitì tí ọmọ ọjọ́ ò lè lọ́bẹ̀ ẹ̀dẹ̀ tó ń tẹ̀lé pásítọ̀ ń sọ pásítọ̀ ń sọ ó nínú ó nínú covid ra private jet méjì gbogbo yín dẹ̀kun rẹ́rìn àwọn ọmọ ìjọ tó ń lé láńfọ́nú tó ń yọ̀kadà mú. wọ́n á ní jésù ló ṣe fún. ọlọ́mọ ẹ̀ka ẹlẹ́yà ẹ máa ṣiṣẹ́ yín lọ gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ gbọ́wọ́ lórí yín. Ah, ìgbò ìgbò ìṣà mo dúpẹ́ lọ́wọ́ ẹ tó ńlá ọ̀pọ̀lọpọ̀ lójú ah, mo dúpẹ́. ìgbò ló jẹ́ káwa bọ́ síta ló jẹ́ káwa òdodo. báyìí pa bí ẹran ìgbò òòṣà ah, wo ìṣòro lójú ọlọ́run àtọ́jú ẹ̀ pàṣẹ àgẹ̀ gbogbo ibi táwọn ọmọ ẹ bá wà ìrọ̀rùn àti ayọ̀ náà máa fi lólé ayé wọn. ayé ò ní gbàgbé ẹ nínú ìtàn yorùbá ẹ̀sọ́ sáré ìran ọmọ tèmi èmi ti ń sọ̀kọ̀ fún wọn hmm. we call somebody call Igboho is the is the Iswami Iswami Iswami Ibadan is hmm. our saviour. Hmm. gbogbo àwọn ọmọ ni mo ti mo ti sọ lẹ́sọ̀ Ìgbòho mo ti sọ ọgbẹ́ tí wọ́n létí báyìí mo ti sọ tí wọ́n létí bàbá ẹ̀ ní parẹ́ nù tán àwọn ọmọdọ́mọ yóò ní parẹ́ nù tán àti ẹ̀yin àti ẹ̀yin ẹlẹ́hàá tani ọlọ́run ògbóyin Yorùbá wúyọ́ ọlọ́run ò ní jẹ́ parẹ́ nù kàn ìtàn ńlá lẹ̀ ń kólẹ̀ fún wa yìí pẹ̀lú àṣẹ ọlọ́run gbogbo alábàjẹ wà nílùú iṣẹ́ tójú wa ti là àwọn tó wà ní ìjà tójú wọn ti là iṣẹ́ ò da ìṣẹ́ ó máa ń sọ̀rọ̀ dìdàkudà ni ìṣẹ́ ó máa ń sọ̀yàn di ìdàkudà. ṣe é morúkọ tí mò ń jẹ́ sí. yorùbá lólógo ẹlẹ́yà ẹ máa kí n tọ̀ mí o kò sí ìlú tẹ dé ní àpọ̀jù ọmọ yorùbá ní nọ́mbà wán ọlọ́run rí lè kẹwàá. wàláì wàláì. bàbá wa mi ọ̀rúnmìlà ọ̀rúnmìlà ah. ọ̀rúnmìlà. Ah, bàbá wa nìyẹn hmm. ah, ẹ wò nínú ọ̀wọ́n oníṣògbè láti rí wípé a kì í dúró gbogbo káàkì ìyá ẹni a kì í dúró gbogbo káàkì bàbá ẹni. ọmọ ọkọ Yorùbá. ẹ wò ó. ṣe é morúkọ tí kò jẹ́ ìsìn. àṣà àti ìwà ọmọ lókàtí nínú odò fáre gbogbo ẹ̀ ti jáde. bẹ́ẹ̀ni nínú wọn àfáàyàn fẹ́ parẹ́. bẹ́ẹ̀ni gbogbo ọmọlúwàbí tá à ń wù tá a fi ń gbayì ní gbogbo everywhere tá a bá dé ibi tí mo ti ń ṣiṣẹ́ tí bá máa kí ọ̀gá mi báyìí máa bá ń da òní ó ní why are you doing this mo ní that is show the the respect of elders uh-huh. that is how we do. sawa culture. back home that is our culture. Mm that is our culture. Oh, ẹ wo ẹ wo inú ẹ máa ń dùn ní mọ́ọ̀sì yorùbá mo fẹ́ sọ ọkọ fún mi bàbá wà ní ṣígbìmì báyìí bàbá arágbàlagbà àwọn àjíjẹ àjòkó. ẹ ló sà ẹ ló sà. àfàkọ́ ẹ ló sọ mo níṣẹ́ mo orúkọ tèmi ń jẹ́ǹsì torí mo ti ṣe mí o. ṣe mo orúkọ tí mò ń jẹ́ǹsì mo ti ṣe mí nínú orúkọ mi torí mo jẹ́ ó yé wọn pọ́n ọmọ ọkọ Yorùbá ni mí Ifákànyìnsọ́lá ọmọ ìfakọ̀nsọ́lá mọ̀mọ́ta owó yìí ọlọ́run akẹ́yìn ìfakọ̀yìn tọ́ba kíodù tọ́ba kíodù fábà ìtura wo bàbá ẹlẹ́gbọ̀n kan orí mi máa ń wú ni orí mi máa ń wú ni ẹ mọ̀ kí nǹkan ó ní ẹ̀kọ́ ìdè máa wú kó máa yá ah. pé ah, ẹ wo ìran mi ìran mi ah, ẹ wo ẹ máa ń sọ yìí ẹnìkan wá sọ pé ọdún mẹ́jọ ni a ní ké kùránì ṣé bí ìran títí ẹni ó gbàṣà tiẹ̀ lárugẹ ni a ní ò bá àhá kùránì lọ́dún mẹ́jọ ó gbàṣà tiẹ̀ lárugẹ ni èmi gá hafa màá hafa níbi tá a bá dé yìí màá hafa orí mi ti pé làákà ìbí ti ṣe mi ì lajú sílẹ̀ kẹ́ máa búran mi kò jọ ẹ ṣé mo dúpẹ́ gan ojú òní tì yín ah. god bless you. ẹ wo ìran wa ìran yorùbá nìran kò sí ìran tó bá wa àwa la ní respect àwa la láṣà àwa la ní bá ṣe ń wọṣọ àwa la tí yorùbá bá ń ṣe patí yorùbá ah. fún ẹ lóúnjẹ á tún fún ẹ lẹ́bùn nígbà ṣe pàtí ó máa máa kówó lóúnjẹ ni. ìran mélòó ló tiẹ̀ ṣe pàtí báwa ṣe ah, ṣe. tí bá ń wo ìran yorùbá inú mi máa dédé ń dùn pé ìran tí ọlọ́run dá mi sí èmi ò jẹ́ kó fẹ̀sì bò mí lójú o èmi náà jẹ́ o mi ì jẹ́ kó fi gbogbo nǹkan bẹ́ẹ̀ láti lè jáde. ara ẹ ṣé mo dúpẹ́ gan ojú òní tì yín mo rí ah, gbogbo ọmọ Yorùbá wọ́n rí ilé appreciate yín gan ẹ ṣé gan sir God bless you. ó yá o ọ̀rọ̀ rẹ o hmm. ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ rẹ o kò kò yẹ́sì ṣetán ló ń lò wàhálà lẹ kóra yín sí ohun tó bá wùn kó lò yín òtítọ́ làwa ń sọ fún yín ẹ ti sọ àwọn èèyàn sínú ìgbèkùn ẹ̀sìn ẹ ti sọ àwọn èèyàn sínú ìgbèkùn ẹ̀sìn wọ́n ní Ìlọrin Emirate ni wọ́n ń tẹrú eku wọ́n ń torí ẹja sẹ́nu kùràdì ló wà sẹ́nu Emirate náà ti ń tẹrú eku torí ẹja ẹ gbogbo iṣẹ́ tí wọ́n ń ṣe ń bẹ̀ bọ́n ṣe ń saṣẹ́ tó ń ṣe gbá tó ń ṣe sẹ́nu kùràdì náà ti ń rí yẹn bàbá wa láti Ìlọrin kọ́ leléyìí ni. ìbátan ẹ̀gbọ́n ọlọ́ta. à ń jẹ́ o mò ń jẹ́. ẹ máa kó ètò. ọlọ́run ló ń tò. ọ̀rẹ́ náà ẹ kù sí níyè wa. ó jàre. ọlọ́run ọlọ́run ní fi sílẹ̀. àṣẹ. ẹ dákun àwọn àbọ̀ àrà dáadáa mo fẹ́ bá sọ̀rọ̀. ẹnì ṣó ń lẹ̀ eléyìí tó bá lè bọ́ síta tó bá lè bọ́ sórí atẹ́gùn pé kò sí gbẹ́rẹ́ lára wọn kò jàṣejẹ́ rí kò dẹ̀lu ẹbú rí kó fi tẹ́síbùkù wọn yẹn kó fi fúra tẹ́síbùkù tó ń pè ní kùránì wọn yẹn kó fi fúra. ẹ jọ ẹ bá mi ẹ bá mi ó dàn kí n gbé kọ ẹ ló. ẹ kásán àáfàá mi ẹ jẹ́ kí kọ́ ìkan délé ẹ jẹ́ kí kọ́ ìdélé ká ẹ pè padà torí tí ń la tún ṣe kọ́ọ̀tì kínní ẹ̀yìn náà tún kọ́ọ̀tì. ẹ hà di whatsapp number yìí bẹ̀lẹ́ ti máa pè ní whatsapp ó ti yé ọ ẹ jẹ́ kí mo ti tan dátà ẹ pè wọlé ń bíìsì ẹ pè wọlé ń bíìsì kí n gbé pè yín. ẹ máa lanu gbàgà ifá ṣe kinní kan ifá ṣe gbani ifá ṣàwo ni ifá ṣe kòkò ni ọmọ ọkọ yorùbá kan ò lè bọ́ ta máa sọrú ẹ̀ àwọn ọmọ àlè kọ̀ọ̀kan ni tán ti rò pọ̀ mọ́ yorùbá à ń gbọ́ yín. sọ́wọ́n àwọn àfáà yẹn orí wọn orí wọn ò pé sẹ́ẹ̀rì mo fẹ́ sọ kí nìkan fún yín nìsín láti Ìlọrin lèmi fi ń pè òṣè bẹ́ẹ̀ mọ́. èmi náà ti sọ pé ṣé kì í ṣe àwọn bàbá wa ní Ìlọrin lélẹ́yìí. àwa náà ni. wọ́n ń bá yín wí láti Ìlọrin o. nínú ìsìlámù wọn ti gbèdé e tó yẹ pé tọkùnrin bá ti fẹ́ obìnrin obìnrin yẹn yóò wá kó mi yóò kó mi yóò lọ kó fún àwọn fámílẹ̀ ìyá rẹ̀ pé ọmú tó mú láyà ìyá rẹ̀ yóò ah, dá padà. àti sọ́ọ́rí omi ìmọ̀pọ̀ tún ń ṣẹlẹ̀ gbogbo bẹ́ẹ̀ ló tún ń ṣẹlẹ̀ ó yá ọ ẹnìṣó ńlẹ̀. ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ so àwọn nǹkan tó fẹ́ ká máa ṣe wọ́n fẹ́ máa mú wa ara wa síra èmi sọ fún àwọn èèyàn bíbá yìí ẹ wo àwọn ìlú tó gba Islam tó yẹ pé wọ́n gba Islam to the core ẹ wo Pakistan ẹ wo Iran ẹ wo Iraq èwo ló lálàáfíà nínú wọn. Hmm. ṣé irú nǹkan bẹ́ẹ̀ náà lẹ́fẹ́ káwọn náà gbà àbí ẹgbẹ́ kókó máa ṣẹlẹ̀ lọ́dọ̀ wa ni. Hello. gbogbo ayé ń gbọ́ yẹn nìṣó ń lẹ̀ ẹ wá wo àwọn ìlọrin àwọn ìlọrin tó máa ń gbé láwàní lórí gúúsù yẹn tó máa ń tán sí láwàní dààmú àtàgbọn ṣé ìlọrin ṣé ó wà ní ṣé sọ ní best seat ní nàìjíríà ni. <laughs> ìlú ẹ̀sìn ni. tó yẹ pé tó bá yẹ pé àwọn mi ò kọjá lára yín báyìí according to nǹkan tí brother mi tó tó pè láti bá kásù kájọ tó sọ ìmí ò kọjá báyìí wọ́n mọ̀ gbá ni wọ́n mọ̀ rùn bí mọ́sí àwọn mọ́sí mi wà nílọrin báyìí tẹ́ bá ti gbórùn tọ̀ dáadáa ṣe bẹ́ẹ̀ mọ́ rùn ẹ kàn máa tírèsì ẹ lọ mọ́ọ̀tì lẹ́jà gbogbo bí wọ́n ti ń láwọn ṣe ọlọ́run gbogbo ẹ olóòórùn olóòórùn kódà ẹ wò ó ti sú wa ọ kọ́nà tètè jẹ́ kó rí wọn pé ká má kó orí burúkú wọn ká má kó bá wa. ẹ̀yin ọmọ ọlọ́rin tẹ́ ẹ wà ń bẹ̀ náà ni kẹ́ ẹ tètè dera yín lámùrè kẹ́ ẹ sọ jí ayé yín kẹ́ ẹ má yẹ kí fúlàní kan máa fọwọ́ lalẹ̀ fún yín lórí ilẹ̀ bàbá yín. àwa ti ń gbọ́ eléyìí tó bá ti ṣẹ́jú. ẹ àwọn náà ń dira ẹ̀bọ̀ wọ́n ń dira ní ìbílẹ̀ wọ́n ń dira bẹ́ẹ̀ pé àfáà mi ìrìnà ẹ̀sẹ̀ bá ta aládàá kò ní wọlé o. ó yá kùránì ni kùránì ló lò. wọ́n ìmí ìbá ìtẹ̀bá tẹ̀bá rí mi gba ìgbẹ́rẹ́ báyìí wọ́n fi ṣe sí kẹ́ẹ̀tì fúnra wọn ni. kí ló dé tá à ń ṣàbòsí ara wa kí ló dé ẹ̀ ń ṣàbòsí orí ara yín ẹ ṣe jàre. àwọn kìnìún ẹ wọ́n èmi àtẹnìkan èmi àtẹnìfẹ́ ti tẹ̀sẹ̀ fa wàhálà yẹn tán nísìnyí òkú tó di pé mo kọ́ ni ló bínú jáde ní ìgbà tó di pé mo ti ń wò ó bínú jáde ní òkú táwọn tó ti brain wash táyé wọ́n ti hmm. bàjẹ́ yẹn. tó hmm. hmm. ẹ bá mu ẹ máa bẹ́tò lọ. ẹ ṣe. ẹ gbọ́ ẹ máa bẹ́tò lọ. ọlọ́wọ́n á gba ẹ̀tọ́ wa fún wa àní ṣe lásán God bless you. àmín àmín. a máa fi gbogbo sáré dáadáa táwọn àfáà ń ṣe yìí a máa fi pàtàn ní nílẹ̀ Yorùbá kí ló ṣẹlẹ̀ ẹ kọ́mẹ̀ntì ẹ bá mi ṣíà prógámù yìí kí ló dé mi ti rọ̀wọ́ yín bíbá ẹ ṣí ẹ ṣí ẹ ṣí ẹ ẹ bá mi kọ́mẹ̀ntì jáde ẹ bá mi ṣí ẹ ẹ ṣí ẹ káàkiri kó débi tó yẹ kó dé má ṣù má tọ̀ má ṣù má tọ̀ má ṣù má tọ̀ yorùbá ni mí yorùbá nìran mi kọ́mọ ẹ̀yin àáfàá tó ti ṣe pé ẹ ti ẹ̀ wá ya wèrè ayé yìí tọ́pọlọ yóò ṣiṣẹ́ mọ́ yìí inú ìdílé yín èwo lẹ máa ìdílé yín wo lẹ máa dé tí wọn ò ní nǹkan tí wọ́n ń sìn bẹ̀ ṣáwa nìkan ni ṣé Yorùbá nìkan ni kìdẹ̀ ń ṣẹjọ́ wọn àwọn kan náà ń tì wọ́n pé a máa lọ ṣe báyìí eléyìí ò sínú ẹ̀sìn àwọn Haúsá Fúlàní ó ní bí wọ́n ṣe ń lo ayé wọn wọ́n ní baba ńlá àṣírí burúkú lọ́wọ́ wọ́n ní kọ̀ǹfàmù ṣẹ̀ṣe lọ́wọ́ ẹ̀ wàá rẹ̀ ẹ̀yìn náà dẹ̀ ń lò ṣẹ̀ṣe àbí kílẹ̀ wá lórí ọ̀dọ̀ lórí eku lórí ẹja ẹ wá ṣe tán ẹ tún wá bọ́ ẹ máa sọ̀sọ́ kù sọ lẹ́nu kí kálukú lọ jẹ́ kórí ẹ̀ pé o kọ́pọ̀lọ́ kálukú ṣiṣẹ́ yorùbá ni mí yorùbá nìran mi ifá kan yín sọ́lá ń kí yín ẹni tó bá fẹ́ kú kó kú dànù nítorí ẹ ti sún mi báyìí mo wá kan ògiri mo wá ń ta padà èmi ni mo mọ ohun tí ẹ̀ ń fi ojú mi rí. hello ẹ lọ ẹ káàbọ̀ sórí ètò. wa aleykum salam. bẹ́ẹ̀ ni o ṣe àpèṣẹ olúwa o. ọlọ́run ló ń ṣiṣẹ́. kọ́kọ́ ni ẹ má dìde nígbè ẹ bá ń lo gbogbo wọn pátá gbogbo ẹ tó bá ti jẹ́ gbogbo yorùbá pátá tó tó lè sọ yorùbá tó lè sọ yorùbá o nígbà pé yorùbá náà wọ́n béèrè pé kí ni orúkọ grandfather kẹta hmm. tó ń jẹ hmm. bọ́ọ̀ fẹ́ mọ́ bóyá tó jí tó jẹ ìyá ọmọ yorùbá ni kọ́ béèrè kọ́ má béèrè orúkọ tó gbà bẹ́ẹ̀ ń jẹ́ bóyá bàbá bàbá kọ́ béèrè bàbá ìkẹta kí ló kọ bàbá ìkẹta pàpé mi tèmi bàbá lè ní òbí ọmọ kọ́ bá béèrè lọ́wọ́ ọmọ ọmọ máa fẹ́ dárúkọ mi kọ́ béèrè bàbá tó rẹ́ jẹ́ bàbá ẹ̀ tó bàbá ẹ̀ tó fi ṣẹ́gi bàbá kẹta pé kí ló orúkọ bàbá wọn Hmm. bóyá Mohammed ni àbí ṣáàdù ni àbáyọ fi ọdún orúkọ tó ń jẹ tó bá jẹ adégbèmí agbóhùnṣàkó agbóhùnkọyà àdógún kílé kan. gbogbo dọ́tọ́ gẹ̀ẹ́sì minus name dókítà dókítà ọ̀tọ̀ tábàlì. Hmm. ọkàn ọgbọ́n ló fi ń di ló sàn àwọn èèyàn. London ti ń ṣe London ètò kò ṣe é lọ́wọ́ dandan Christianity wọn ọjọ́ kan ẹbẹ̀ ara ọ̀tọ́ náà a máa gbọ́rọ̀ bọ̀ London ọjọ́ kan ní ìbò filẹ̀ láàárọ̀ ọdún that's twenty five of December. gbogbo ṣọ́ọ̀ṣì tó wà níbí ọlọ́ọ̀ni ṣọ́ọ̀ṣì ẹ̀ẹ́dì wọn bẹ̀ tí wọ́n fẹ́ ṣe ẹ lọ wo gbàtà tó ń jọba tó ń ṣe ìjọba ẹ lọ wo traditional wọn lọ́ṣe kọ́ndẹ̀ ìjọba àti gbogbo àwọn lọ́ṣe ó kúnlẹ̀ ni ìjọba lè lọ kàn ẹ lọ wo wọn fídíò rẹ. traditional lọ́fi jọba wọn àwa tẹ́ wà láwa ní àwa ní àwọn gbogbo ọkàn tó lè náà dẹ̀ ni bọ́ọ̀lù márùn-ún kan tí mo wọ́ program rẹ̀ tó ní òkè wọ́n fi ń ṣe bísíǹsì náà ni kò sóòótọ́ wọn irú yín bẹ̀rẹ̀ ṣe ń pọ̀ bẹ́ẹ̀ jẹ́ tó ṣe wà irú jùn márùn-ún náà tó ṣe lókọ àáfàá sọ̀rọ̀ mr solomon àti ló jẹ́ pásítọ̀ sọ̀rọ̀ àbí ẹ o tẹ báwọn fúgàmù ẹ̀yìn lèdì jésù ló jọ ń lọ wọ́n ti bo ọ̀nà lójú adẹ̀ ń tara wa ni kò sí ilé ilẹ̀ yorùbá kan tó ti tó níbẹ̀ wọ́n ti bòyàn lójú gbogbo ayé ń gbọ́ yín. hello. gbogbo ayé ń gbọ́ yín sẹ́. kò sílẹ̀. nẹ́tíwọ̀kì nìyẹn ẹ lè pè padà. má ṣù má tọ̀ ẹ wá rò pé gbogbo ọmọ gbogbo gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé yín ẹlòmíì àwa ti kó nínú ẹni tí ẹ lè ṣẹ̀rùbà tàbí tá a bá sọ báyà àfa kan máa ṣe bákan rárá o freedom of religion wà fún wa freedom of speech náà fún wa làwọn ìjọba ò fún wa tàbí tá a bá sọ báyà àfa orí wa pé làákàyè wa ṣiṣẹ́ ọpọlọ wa ṣiṣẹ́ ọmọ ọkọ Yorùbá ni wá tọkàntọkàn àwa ti kú òun ẹni tẹ́ ẹ lè dámọ̀ rúmọ̀ òótọ́ ọ̀rọ̀ là ń bá yín sọ ẹ̀yin obìnrin nínú ẹ̀sìn àwọn òní ẹ má ṣẹ̀sìn tó bá wù yín o bò ẹ fọpọlọ sí ẹ má ṣe ẹ̀sìn kọpọlọ yín lọ rá kógo yín lọ sọnù ẹ má ẹ̀ kógo yín lọ sọnù wọ́n ti lo obìnrin míì wọ́n ti tún lọ ọmọ ẹ̀ kí ló dé ẹ ti bà yí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìrìn àjò ọmọ mi ẹ ti dàrú ìjọ tí ìyá ẹ̀ bá ń ṣe dandan ni kó ná kan bẹ̀ àríyá ara ọmọ kò wà ní sàpọ̀nlé ìjọ Mr. understanding bá ṣẹlẹ̀ ọkọ ọmọ bá gbàyà létí ìgbọ́n ti ríra wọn tán hello ẹ káàbọ̀ sórí ètò. hello máa ẹlẹ́yà ìfàkọyìn sọ́lá ìfàgbèyìn ìfàtútù yín ṣe o. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ bàbá mi. à ń gbádùn yín ọlọ́run inú mi dùn gidi ni lẹ́yìn àfitalọ́ náà ẹ̀kọ́ ètò ẹ̀kúṣẹ́ náà. yes sir àwọn pípù yìí yẹ wo <laughs> ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ wọn kéèyàn kàn fi sẹ́nu dákẹ́ ni ó ní ó ní ìlú kan ní ṣáìdì kan lẹ́kìtì nìkan tí mo mọ̀ ní tẹ́ pé tó bá ń ṣe ọdún orò ń bẹ̀ báyìí <laughs> nígbà tó bá lọ mẹ́kà náà ṣe máa ń rura òun wá tó dẹ̀ jẹ́ àwọn ẹlẹ́sìn mùsùlùmí náà dẹ̀ ni hmm. àwọn these same people náà dẹ̀ máa ti jáde tó máa ní à má ṣe orò mọ́ ẹ má ṣe kinní mọ́ but ọdún kan ò lè kọjá kó má wá tó máa dìídì wọ́n á ṣe wọ́n máa ṣe ọdún yẹn wọ́n á ṣe mọ́lẹ̀ mọ́lẹ̀ ni gbogbo two days lọ́mí ṣé wọ́n bá ṣe mọ́lẹ̀ mo ti bẹ́ẹ̀ náà láti nígbàgbọ́ tẹ́ pé mi ti wá ra àwọn òrìnà ọmọ kọ́ba ò ṣe ẹgbọ́n àwọn àrí vision àwọn àrí oríṣiríṣi ṣé mo gbogbo wọn náà lọ ń lò ṣẹ̀ṣẹ̀ bọ̀ àwọn náà títà tó máa tún ní ìṣẹ̀ṣe ẹ má ṣe mọ́ kinní kan bọ̀ wọn ò dẹ̀ lè ṣaláìlo ìṣẹ̀ṣe náà tó ti fi bu ọ̀pọ̀lọpọ̀ lójú kì í ṣe díẹ̀ àtẹ̀dúpẹ́ pé ọlọ́run gbérú ẹ̀yìn dìde láti túbọ̀ máa la àwọn èèyàn lójú mo mọ̀ pé díẹ̀díẹ̀ ojú àwọn èèyàn míì máa máa là sí wọ́n máa rí i pé kò sí kan tó dàbí ìṣẹ̀ṣe kò sí kan tó dàbí pé kéèyàn mọ ilé ẹ̀ a ti rí chọ́ọ̀chì kan gbọ́n bàbá mi lọ sọ kìnìyàn gbà yẹn tó ní Uh, ẹni tí fẹ́ di bíi uh, àlùfáà bíi àwọn clergy yìí ní church but kan tó lè ordain wọ́n ní ṣó ti mọ ilẹ̀ ilé ẹ̀ so ìgbẹ́ kan tó lè àzìn kan tó lè dé position yẹn ó gbọ́dọ̀ kọ́ padà ìgbà tó wá pé ẹni ẹ̀ wá pé ẹ̀gbẹ́ ẹ̀ kan ní village pé à nǹkan bẹ́lẹ̀ ni wọ́n máa sọ fún church kìnnìkan. Um, so ẹ̀gbọ́n yẹn tó dẹ̀ jẹ́ pé oníṣẹ̀yẹ yẹn ni wọ́n ní kó lọ mọ ilé ẹ̀ kó mọ nǹkan tó ń ṣe nílé ẹ̀ ní orò tó ń ṣe nílé ẹ̀ kó nǹkan tó ń ṣe so ẹ̀yin tá àwọn tó gba ẹ̀sùn sódì náà wá ń fi ọwọ́ òsì júwèé lé bàbá wọn àwọn tó mẹ́sìn wá wọ́n mọ válù nǹkan tá a gbé lọ́wọ́ nǹkan tá a ní wọ́n mọ̀ ju àwọn alákatakítí tó wá gbẹ̀sìn ọlọ́run àtúbọ̀ máa wà pẹ̀lú ìfara àtúntì yín ṣe fàágé yẹn ṣé gan ni náà ní kí dáṣẹ́ tò ní ẹ̀ máa bẹ́ tò bọ̀. sí ní okùn pa wàhálà fún yóò láyé. wàhálà fún yóò láyé. kọ́nà bá mi sànú gbogbo yẹn ní pátá mẹ́rin àwọn àtẹ̀wọ́lé kọ́nà lórílẹ̀. wọ́n bẹ̀bẹ̀ ni wọ́n bẹ̀bẹ̀ ni ẹ pè wọlé o direct call ní o oh eight one zero two eight nine three two six nine whatsapp lẹ máa lọ pè lórí o oh nine one sixty two eleven thirty two thirty so torí ẹ mo ṣe ń kọ̀ tí èyí tí ẹ bá ti pè lórí èyí tí ò bá ti jẹ́ ti ẹ̀ ń bí báyìí. àmì o. àṣẹ wọ́n ń ṣàdúrà fún mi lọ́wọ́ ni o àṣẹ. lọ bá mi mú apc wá yàrá àṣẹ àṣẹ àṣẹ ẹ pè wọlé ó ti di àṣẹ o àṣẹ. ẹ̀yin àáfàá ẹ ṣe wọ̀ nílẹ̀ Yorùbá bèbí ti ṣẹ́jú orí wa ti pé o. Thank ilà bìlà àlè làásìn. hello. ẹ pè wọlé ah. hello. fifty two eleven thirty two thirty so torí àwọn ṣe ń pọ̀ sí ṣe ń pèsè lórí ẹ slow kìíní yẹn. ẹ ló. ẹ pè padà ètí ìṣetán. hello. hello Rájíà. Ah. Ah, ẹ káàbọ̀ sórí ètò. ẹ ra àmọ́ ẹkú sẹ́rẹ̀ kó tẹ̀ ẹkú yànjú náà. yes sir. ọlọ́run máa fún yín sí i. ẹ mo fẹ́ dá sí ti ọ̀rọ̀ Alhaji Hamzat lè fẹ́ dá sí o. ó yá ẹ nìṣó ẹ má bú wọn o ẹ má bú wọn o. mi ò bú wọn mi ò bú wọn mi ò bú wọn. ó yá ẹ nìṣó lẹ. Eh, tí ọba tí ọba ṣẹlẹ̀ sí irú àwọn tó lórúkọ bẹ́ẹ̀ náà ló yẹ kó ṣẹlẹ̀ sí tí ẹ gbogbo ayé fi mọ̀ pé nǹkan ṣe ọmọ Yorùbá lápapọ̀ tó bá ṣe pé ẹnìkan tí ò lórúkọ ní ìbá ṣẹlẹ̀ sí ni wọn à ní recognize ẹ̀ bẹ́ẹ̀ bó ṣe ṣẹlẹ̀ sáà tó lórúkọ yẹn náà ló dáa bẹ́ẹ̀ ni àjẹwọ́n yẹn náà ló dáa torí wọn ò fi ìwé pè àwa là ń sọ àyọjú náà lọ síbẹ̀ wọn ò fi ìwé pè wá àwa ní nǹkan tá a ní ò tẹ́ wa lọ́rùn tó bá ṣe pé nǹkan tá a ní tẹ́wà lọ́rùn ní ànímọ̀ ṣe àyọjúràn káàkiri ẹ̀yin náà wo iye owó tí gbogbo wọn ń kó lọ sọ́run yẹn kí ni nǹkan tán ẹ̀yin tẹ adúrú owó yẹn ní nàìjíríà ń bì báyìí nílẹ̀ yorùbá ń bì tẹ́ẹ̀ tí wọ́n lọ rúdà sí ìlú onílùú ẹ dákun ọjọ́ mélòó ni wọ́n fẹ́ lò lọ́hùn tá kó adúrú owó yẹn lọ sọ́run yẹn n tí ẹ fi mọ̀ wípé àwọn ará abẹ̀ yẹn hello hello. àgbogbo ah, ayé ń gbọ́ yìí ẹ̀ẹ́dí ẹ̀bí mà pé gbogbo àwọn ará bí wọ́n fi wá pawó nìyẹn tí ẹ̀mí fi sọ bẹ́ẹ̀ yẹn dọ̀wọ́ ní pé kò sí tó ń jẹ́ ẹ̀sìn mọ́ nìyẹn bísínẹ́sì ni wọ́n fi wá ṣe torí tí ìbá ti pé wọ́n fi wá ṣe bísínẹ́sì ni ẹ̀yin náà wò wọn ò ní bèrè ẹ̀sìn tẹ́níkàlùkù sìn ìwọ́sà ti mọ́ wá máa bọ̀ wá ni ìwọ́sà ti mọ́ wá máa bọ̀ wá ni wọ́n fi wá pawó ni tó bá ti pé ojú gbogbo wa bá là táwa náà ṣe nǹkan tó tọ́ àti tó yẹ sí orílẹ̀-èdè Yorùbá lápapọ̀ gbogbo òkè Olúmọ òkè nítorí oríṣiríṣi àwọn kankan tó wà nílẹ̀ tiwa nígbà yẹn náà gbogbo ọ̀pá ọ̀mọ̀ràn míyàn nílé Ifẹ̀ táwa náà ṣe bó ṣe tọ́ táwa ń wò lọ́dọ̀ tiwa náà táwa náà kó wá síbẹ̀ àwọn náà mọ̀ jẹnẹrétì owó láti bẹ̀ àwọn náà fi gbọ́ táwọn ni wọ́n fi ń jẹnẹrétì owó ni lọ́dọ̀ tiwọn náà ni wọ́n wọ dánáìsì wọ́n fi ń jẹnẹrétì owó lọ́dọ̀ wọn ni. ó dìgbà tí orí tiwa náà bá pé tá a mọ̀ kan tá à ń ṣe kí ìlú tiwa náà tó dìvẹ́lọ́pù bẹ́ẹ̀ tá a bá ti mọ̀ kan tá à ṣe wọ́n mọ̀ gbogbo ọgbọ́n náà mọ̀ fi gba owó lọ́wọ́ ti tiwa náà torí wọn fi wá pawó ní gẹ́gẹ́ bí mo ṣe ń jọ́ wọn ní pé wọ́n fi àwọn ọmọ dáná sọ̀dọ̀ wọn fi wá wọn fi wá ṣe bísínẹ́sì ẹ̀yẹ́ ẹ̀yẹ́ ìwọ ìta jẹrẹ ẹ̀tì lọ́dún lórí ọmọ lórí wa pé ẹmọ apò ẹmọ sọ́dọ̀ wa ilẹ̀ tiwa ló mọ ṣé ilẹ̀ tí ò mọ ilẹ̀ wo lọ́lọ́run dá tí ò mọ bọ́lẹ̀ ẹ̀ ti ṣàdúrà tágbà ò ti gbà àbá ń tanra wa àbí àwọn mọdánáàtì tí wọn pé tán ẹ̀rọ apolówó ilẹ̀ wa o ẹ̀yin náà gbà tẹ́ náà ní ẹ̀wì ẹ̀ náà wá dúró àdámí jẹ wọn wọ́n dá wọn àdérò jẹ jẹ ṣé wọ́n kọ̀wé fún wọn àbá ní káwọn abraham fìwé pè wọ́n tẹ́mi fi sọ pé kò sí tó ń jẹ́ ẹ̀sìn làwọn alárúbáwá fi wá ṣe ni nígbà táwọn òyìnbó náà máa ṣe náà kó wa lẹ́rú àwọn alárúbáwá náà tó kó wa lẹ́rú fi wá ṣòwò níjọ́ lọ́wọ́ tó wá gbọ́n èmi wà pé gbogbo anybody náà fi àwọn akẹ́kọ̀ọ́ àwọn kọ̀ọ̀kan tí ń gbọ́n náà mo sọ fún jọ́ọ̀nì mo ní mi ò kírun mọ́ ọlọ́run mo jílẹ̀ mi o mo dúpẹ́ lọ́dọ̀ rẹ mo jí láyọ̀ ìfẹ́ ẹ̀sọ́ mi dáàbò rẹ bò pẹ̀lú mi o mo ti lọ láyìn tó bá kí n tọrọ màá tọrọ rẹ màá sì bá tèmi lọ kí n lò tó bá yẹ kí n wá màá lò mo ń gbàgbé tèmi lọ nù àmọ́ pẹ́ nìkan màá tún máa lọ tò lẹ́yìn àfáà kan ìyẹn ti kọjá. chai bèbí ti ẹ̀ ń lọ ṣe wáàsí náà owó ló bá dé tó kí wọ́n làwọn tara bolẹ̀ tí wọ́n wà àbá ń parọ́ fúnra wa fún wa ń parọ́ gbowó lọ́wọ́ ara wa. ìṣòro àníyàn program báyìí tí n bá ti ṣe kọ́kọ́. ìpínlẹ̀ ìbàjẹ́ fún ìyá rẹ̀ gbọ́ ibi ìṣẹ́jú mọ́ra nìkan wá sí wáàsí mọ́wùlẹ̀ sí mọ́mọ́ ọlọ́run kò sí ẹ̀sìn tí ò bọ́ dọ́lọ́ mọ̀ gbogbo àmọ̀ pọ́lọ́run wà lẹ́yìn gbàtà bá ti á dọ́lọ́ mọ̀ tó àmọ̀ pọ́lọ́run wà kí ló tún wá kù kí ló tún wá fi wá a máa fi a máa kàwé tàn ìtàn ṣé kí ló dé táwọn kàwé tàn ti wá ń yọ àti pé ìtàn onítàn làwọn akiri táwọn kà káwọn akiri gbogbo ìlú kọ̀ọ̀kan lọ́la ọ̀rọ̀ jíṣẹ́ kọ̀ọ̀kan sí òun pẹ̀lú èdè tiwọn dẹ̀ ni kí wọ́n lè dá apá èdè tiwa dàtà apá eh, ìran tiwa tá apá tì gbogbo àwọn tó jíṣẹ́ tọ̀lọ̀ rántí wa apá tì àwa ní ìran oníran òjíṣẹ́ olójíṣẹ́ ọ̀la àwọn akiri là ń gbé jẹ òjíṣẹ́ olójíṣẹ́ là ń ti jọ bí ìlú kọ̀ọ̀kan ìlú kọ̀ọ̀kan. ẹ jẹ́ ká gbé kọ́ mi Hello. Hello hello. hello ẹ káàbọ̀ sórí ètò. hello ẹ ẹ ẹ ká sùn mú láti káyọ̀ mo ti ń pè. ẹ káàbọ̀ sórí ètò. ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn ẹkú ètò mo dẹ̀ dáadẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín fún àwọn òye àti àwọn ọ̀rọ̀ tí ó ní ọpọlọ tẹ̀ ń gbé kalẹ̀ fáwọn èèyàn wa a ní kẹ́lẹ́sì má ṣẹ̀sìn a dẹ̀ ní Islam ò dáa a ní Islam ò dáa there is no perfect religious in the world. Wallahi but nǹkan tá à ń sọ ni wípé kò sí ẹ̀sìn láyé tó wà tí ò ṣẹ̀ ní kùdìẹ̀kudiẹ ká sọ wípé eh, nàìjíríà ni wọ́n ti gbé òkúta wá sí ṣọ́ọ̀ṣì tó wá fi ṣe swine fún ọba ni wọ́n sọ pé à ń bọ̀ rìṣà bí wọ́n ṣe ṣe ní England understand eh, the same applicable there are a lot of things tó yẹ pé omi eh, òkúta tó ń bọ ní Israel wọ́n pé tí wọ́n rí wọn lọ́nà láì bọ́ ṣe ń fadìyẹ bọ́ ṣe gbogbo ẹ̀ ní those are the things tó yẹ pé à ń ṣe uh, Yorùbá ti ń exist before those all those all those places àpẹẹrẹ fi hàn wípé ìwò eléru tí wọ́n ti bá orí orí tí wọ́n bá ń bẹ̀ orí yẹn ti lò up to thirteen thirteen thirty thirteen thousand years àpẹẹrẹ ti fi hàn wípé Yorùbá ti ń exist for donkey years before them even gbogbo nǹkan tó wà ní Bible táwọn ká wò ó kò bá Yorùbá mu gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pé three thousand years hmm. gbogbo nǹkan tó wà ní Quran kò pé kò pé kò pé one thousand years kí la wá ń bá kí la ń para wa kú fún àárín lẹ́sìn má ṣẹ̀sìn but nǹkan ogun bàbá wa á lè parun ọjọ́ tá a bá ti parun a ti dẹrú nìyẹn tí wọ́n fẹ́ jẹ́ kí ìran wa ṣerú kú ni gbogbo àwọn ọmọ wa ń ṣe àmọ̀ yàtọ̀ mùsùlùmí mọ́ yàtọ̀ sí christianity àmọ̀ yàtọ̀ ọmọ yorùbá mọ́ yàtọ̀ sí àwọn àwọn wàá máa gbọ́ làmídì wàá máa gbọ́ ṣùbẹ́rù wàá máa gbọ́ kínní tí ẹnikẹ́ni tó bá ti ń jẹ́ orúkọ mùsùlùmí according to àwọn ìwé kan tí mo kà ẹrú wọn náà jẹ́ ẹni tó bá dẹ̀ ti ń jẹ́ orúkọ christianity ẹrú christianity ní àpẹẹrẹ tó ń fi ṣe nìyẹn hmm. and today tẹ́ bá ní ká wò ó tẹ́ bá ní ká wò ó ń sìn àwọn ọmọ wa gbogbo orúkọ yẹn náà ń jẹ́ a ò yàtọ̀ ọmọ ibo mọ yàtọ̀ sọmọ yorùbá because majority of their names are christianity a mọ yàtọ̀ fúlàní mọ yàtọ̀ sọmọ yorùbá àmọ́ ah, ẹ̀rú yàtọ̀ sọmọ mọ́ tó àwọn orúkọ wọn yẹn wọ́n mọ̀ pé identity nǹkan tó ń pè ní identity òun ni wọ́n ń pè ní èèyàn gangan fún ara ẹ̀ orúkọ tí èèyàn bá ti fún ọmọ láti bẹ̀rẹ̀ ayé ẹ̀ orúkọ yẹn ló máa gbé ọmọ yẹn dàgbà hmm. kò pọ́sibù kí lábá wá fún ọmọ ìlàdébóyè láéláé kò pọ́sibù kí kò pọ́sibù kí ńlá àwọn england kan fọ́mọ wọn ní eh, bólúwájí kò pọ́sibù kan fún ní fákànyìn sọ́lá ẹhẹ eh, eh, those are the things tó yẹ kọ́ máa ronú wò kọ́ mọ̀ tẹ̀ máa ronú wò pé ṣé kò sí pé à ń kó wa lẹ́rú báyìí ẹrú eh, là ń kóra wa àmì ìdánimọ̀ ẹrú làwọn orúkọ wọ̀nyẹn ìkejì ni pé mo fẹ́ bi wọ́n léèrè tí China bá dé ilẹ̀ lárúbáwá lè ní ó lè ṣe bó ṣe wù ú wọn ò bí wọn ò bí ìpọ́nrípọ́nrí gbó anybody nílẹ̀ Áfíríkà kó ṣe bó ṣe wù ú nílẹ̀ lárúbáwá. China China lè wọ Lárúbáwá kó ṣe bó ṣe wù ú wọn bí gbogbo anybody láti Nàìjíríà kó ṣe bẹ́ẹ̀ bó ṣe débẹ̀ kó ṣe ẹni àwọ̀ wọ́n gbé ni wọ́n á gbé pápẹ́tipápẹ́ ni. gbogbo àwọn nǹkan tó wà nílẹ̀ Yorùbá tó dáa ju ilẹ̀ any other places wà ẹ wo Ìdọ̀rẹ̀ mọ́ yẹn landscape Ìdọ̀rẹ̀ lásán is one of the best in the world landscape ibẹ̀ yẹn kádùn wá sọ pé orí òkè yẹn nìkan tí Yorùbá dé orí òkè wọn yẹn tẹ́ bá wo àwọn nǹkan mèremère ló wà ń bẹ̀ káríwá sọ pé àwọn nǹkan tó yẹ kó wọn ò tí discover gbogbo eléyìí táwọn afáà ń ṣe nífẹ̀ẹ́ tó ń ṣe ní tó eh, ń ṣe ní ọ̀bàjọ́ tó ń ṣe nílọrin kọ́ lọ dánwó ẹ̀wò nídọ̀rẹ́ tó ń bá ṣe wà láìta lásán mo fi ọlọ́ mo fi gbogbo nǹkan tí mo láyé búra kọ́kọ́ dánwó ẹ̀wò sọmọ kékeré mi ń dọ̀rẹ́ aṣọ abọ́ lọ́rùn wọn ẹlòmíì á gbẹ́ bí igi hmm ẹ lọ wádìí kan tí mo sọ yìí ọ̀rọ̀ pé ọ̀rọ̀ gbólóhùn ọ̀rọ̀ márùn pé lọ́ máa sọ fún gbólóhùn ọ̀rọ̀ kan lọ́ máa sọ fún ẹlòmíì wọn ẹlòmíì àgbẹ̀ bí igi ẹ lọ wádìí ẹ̀ wò wọn ò fi ṣe ṣiṣẹ́ wọn wọn ò fi ṣe ṣe wọn wọn ò fi ṣeré lọ́hùn ó dẹ̀ ń wọ́ ó dẹ̀ ń wọ́ ó dẹ̀ ń ṣiṣẹ́ fún wọn. so ẹ tó wá sọ pé nǹkan ò sí ilẹ̀ Yorùbá kó lọ sí ìdọ̀rẹ́ kó lọ yájú sí àwòrán ẹyọ kan tí ò bá ti ní gbẹ bí igi kúkú igi ọjọ́ pé mo yan ọmọ àlè hmm. kó gbé kúránì kó lọ sọ́run kó lọ sọ pé kò sí ṣẹ̀ṣẹ̀. Hmm àwọn kankan mèremère wà àwọn òòṣà wa tá a ní wọn kì í ṣe èyàn burúkú wọn jàjà wa ní ìjà yorùbá náà jà majority àwọn òòṣà wọn ẹ̀dẹ̀ rèé ilẹ̀ yorùbá fi ibi sú wọn ni tó fi bínú lọ ni ẹ lọ́wọ́ àti gbogbo wọn gbogbo wọn wọn jà fúnlẹ̀ yorùbá ni ọ̀ṣun o ìwọ lògùn o gbogbo wọn jà fúnlẹ̀ yorùbá ni yorùbá tí wàá fi ibi sú wọn wọn tún wá lòdò òòṣà ṣebí ṣebí gbogbo àwọn tó ń pè é ṣebí wọ́n kú ni kò sún òṣà Yorùbá tó kù wọ́n dẹ̀ sí pé wọ́n lé ni wọ́n ń jẹ́ hmm. ibi tí ọlọ́fin wọlẹ̀ sí nílùú Ìdànrè lẹ́ni ibi tí ọlọ́fin wọlẹ̀ sí nílùú Ìdànrè nínú àpáta tó wọlẹ̀ sí wọn ò bí ẹni ìgbín ẹ máa rí àwọn ìgbín àwọn kò rí àwọn ìgbín ìgbín àwọn ìgbín ńláńlá white àwọn ìgbín ńláńlá white ẹ máa rí níbẹ̀ wọn ò bí ẹni kan kó wọbẹ̀ kó lọ mú ẹyọ kan nú ẹ̀ hmm. wọn ò bí ẹni òun dáa àwọn òyìnbó gán dánwò wọn rọrọ sí i so mi ò mọ nǹkan tó jẹ́ pé ó fà á sí pé a fẹ́ fi ẹsẹ̀ gbá ìṣe ìṣẹ̀dílé wa a fẹ́ fi mi ò sọ pé máa yẹ lẹ́sìn má ṣẹ̀sìn but religion religious is àwa nǹkan ṣe gbáléwa yẹn má parun eléyìí tó bá dáa nú ẹ̀ mú lò eléyìí tí ò bá dáa ní kẹ́ ẹ sọ pé ká má sì mọ́ fine ẹ ṣe gan ọdọ ẹ ṣe mọ́ mi ọlọ́run máa wà pẹ̀lú yín ó dà wọ́n. ẹ ṣé ẹ ṣé gan. Ah! èyí lọ́jọ́ ìsinmi gbogbo kàrámọ̀ yín náà ẹ ẹ ẹ fẹ́ lo ẹ ẹ lo ṣé bí kàlẹ́ńdà òyìnbó náà là ń lò yìí tó bá dìgbà ọdún Christians ẹ má jẹun wọn o ẹlẹ́bọ ni wọn o ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹ wà lójú ọ̀nà ṣé bí kàlẹ́ńdà ẹ náà fi sanwó fún yín ó yẹ ká ẹ gbé jírá twenty twenty lọ bá wọn mú àràmù sọ́fàrù kẹ́ máa lọ fi gbowó owó oṣù yín àbọrú àbọyè ìfakọyè tọ́lá. àbọyè bọ ṣíṣe ọmọ ṣe ogún àtọ yín mo súnrò ìwòrìwò fún yín. ẹ kó tó ọlọ́run ló tó à ń bá yín lọ à ń bá yín lọ lórí ètò mà ṣe rí gbogbo gbogbo gbogbo identity wa pátá ni wọ́n fẹ́ gbà lọ́wọ́ wa bẹ́ẹ̀ni ọlọ́run ọba kò dẹ̀ ní fún wọn ṣe ṣe rí àwa youth àwa àwa àwa ọ̀dọ́ tá a wà ní tá a wà lẹ́kọ̀ọ́ gbogbo iṣẹ́ gbogbo iṣẹ́ sí wa pátá lórí ẹsẹ̀ ń pé àti ẹ̀wà mọ àmọ́ àmọ́ yan àmọ́ ìran Yorùbá yàtọ̀ sí ti ìran ìran Ìgbò ìran Haúsá lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ bíbá mm. tajà tajà àwa àwa àwa mìsì papọ̀ mm. ẹ máa rí ẹlòmíì ó máa wọ aṣọ tí ò yẹ kó wọ báyìí ẹsẹ̀ ẹsẹ̀ ṣàwọlé padà eh. tí ò yẹ kó máa rí bẹ́ẹ̀ eh, wọn kó lóru bá yẹn àwọn ṣé òwa yẹn àwọn àfa àwọn àwa àwọn pastors wa yẹn tí wọn ò lè tí wọn ò lè bá àwọn olóṣèlú àwọn àwọn olórí àwọn politician wa tí wọn ò lè bá wọn sọ̀rọ̀ àwọn ìjọba wa ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n rán kéèyàn má sọ̀rọ̀ ni ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n bá kéèyàn bá sọ̀rọ̀ yìí pé à nǹkan báyìí ló yẹ kí a ṣe wọ́n máa lẹ́yìn ẹnu ẹnu ẹnu èèyàn rùn ni àti sọ tòótọ́ wá di yóò wá máa bá òǹkálukú lẹ́rù ó ga ọ kọ́lọ́ ń ṣàánú wa ń lu ẹ ṣé o àmì o àmì gbogbo identity wa ni wọ́n ti fẹ́ gbà. mi ò gbọ́ lọ́jọ́ kan rí kí declare public holiday wípé wọ́n fẹ́ ṣe ọdún ifá wọ́n fẹ́ ṣe ọdún kìnnìkan nílẹ̀ káàrọ̀ ìjire ṣebí wọn ẹ̀ṣẹ̀ fi ti islam yìí náà sí ni ṣebí wọn ẹ̀ṣẹ̀ ti fi islam sí ni ọdún kèlò ṣebí buhari ló ẹ̀ṣẹ̀ ń fi sí ṣé wọ́n fi sí tẹ́lẹ̀ ẹ wo bèbí ti ṣáájú orí wa ti pé wọ́n máa fi sí tìṣẹ̀ṣe náà public holiday máa máa wà ẹ ṣe gan mi ní wá yín tí o god bless you. Ah, àwọn oníkẹ́lẹ́sìn má ṣẹ̀sìn islam ẹ̀sìn tó dáa ìṣẹ̀ṣe ẹ̀sìn àlàáfíà kìrìsìtẹ́nì ẹ̀sìn tó dáa kí kálukú practice ẹ̀sìn ẹ̀ kó fọmọlúàbí kun. hello alájà wa ifá kan yín sọlá. Ah, mo jẹ́ o ẹ kú ètò ọlọ́run ló ń ẹ ṣì wà live. a wà live títí ayérayé la máa wà live live live forever. àmì o àmì ipa ipa yìí ò ní ka yín o. àṣẹ. ipa àwọn àfa burúkú ìdá ò ní ka. àṣẹ. ayin lágbára ọlọ́run. àṣẹ. ìfà àti ẹ kú ètò ẹ kú ẹ bẹ ṣe ń jẹ́ kí brain wa kó máa ṣí a dúpẹ́ gan yín mi bí ẹnìkan mi ti ẹ o ti ṣe mi náà bí mi sí mo kéwú hmm. mo ka kùránì mo ṣe wòlímọ̀ but ẹ̀sìn yẹn mo ti yọ ọwọ́ mi kúrò ńbẹ̀ pátá ọlọ́run má jẹ́ rí tí máa fi padà síbẹ̀ mọ́ ah, mo tún ṣe christian ìgbà tó yá mo kú ọlọ́run má jẹ́ ń rí so mo ti gbé méjèèjì yẹ̀ wò ìgbà tí mo ti ẹ̀kọ́kọ́ travel ńgbà yẹn mo rí i pé ah nọ́nsẹ́ǹsì là ń ṣe nàìjíríà o ibi tá a wá bọ̀rọ̀ dé pẹ̀lú àwọn ẹ̀sìn yẹn ta ló fẹ́ tòwe tèmi inú yín tèmi ti ẹ̀fẹ̀ travel o torí mo gbọ́dọ̀ travel o àwọn pípù yẹn náà ní kọ́jọ́ ti wọn. ẹ bá mi tẹsẹ̀ lébọ̀ o ẹgbẹ́lẹ̀ àtàbáyé o kó lọ lóyún kó máa lọ gbọ́hùn o. mo bá ọmọ Thailand àjọṣiṣẹ́ àwọn yẹn náà níṣẹ̀ṣe nílùú wọn àwọn ọmọ India àjọṣiṣẹ́ àwọn yẹn náà níṣẹ̀ṣe àwọn oríṣiríṣi àwọn ọmọ ìlú káàkiri káàkiri bẹ́ẹ̀ yẹn lájọ ṣe wọn á ti pé ah nǹkan tí Ọlọ́run fà wá Yorùbá ah àwọn àfáà yìí àfi kí Ọlọ́run Elédùmarè kó tètè bá wa pa kó tètè bá wa kán tètè padà wálé àní gbé wọn ṣépè kán padà wálé because mo ronú lọ́jọ́ kan mo ní wípé ṣé tá a bá fi èdè lárúbáwá nìkan ni wọ́n lè fi gbàdúrà ni ah. àbí ṣédè tiwa ò ṣe é gbàdúrà mọ́ hmm. most of kéwú tá a jẹ ń wò yìí ó ní pronunciation kọ̀ọ̀kan ìmí ìtọ́ bá ti lè gbé síra wọn ti ń gbéra wọn ṣépè wọn ọ̀dẹ mọ́ àwọn àbá yẹn gan mọ̀ ó ti nítumọ̀ míì kọlọ́run elédùmarè kó ṣíjú àánú ẹ̀ kó ṣàánú wa a nígbà wà fáwọn àṣepẹ tó rọmọ ìyá kan náà ni wá bákan náà sì ni wá òtí nǹkan tí mo kàn fẹ́ sọ fáwọn èèyàn wa ni pé kán stop àti lọ́mọ káwọn ọmọ sílé kéwú wọ́n ti tán bá sì lè káwọn ọmọ yẹn sílé kéwú wọ́n ti yí ọpọlọ wọn padà bí tó ń yí àkàrà padà lórí iná ni <laughs> wọ́n ti dọpọlọ ọmọ yẹn bolẹ̀. ló bá tán. da <laughs> mi ni mùsùlùmí o èmi ni kírísítẹ́nì o ẹ mọ ọlọ́run elédùnmarè yín fúnra yín kẹ́nìkan kan má jẹ́ alága alàgàtà láàrin ẹ̀yin àtọlọ́run hmm. so nǹkan tẹ́ nǹkan tí mo máa ṣe ń sìn nípa ìṣẹ̀ṣe ni ọlọ́run ajẹ́jẹ́ kó dáa fún yín ẹ̀yin ta lọ lọ́hùn yorùbá wuyì náà tó wà lamẹ́ríkà ọlọ́run ajẹ́ kó dáa fún gbogbo ibì kan tí ẹ tún gbìyànjú ah, ẹ̀jẹ̀ yín tún ṣíwárí brain ẹ jẹ́ kọ́kọ́ lọ wá pé ẹ ṣíwárí alọ́pọlọ gan ẹ̀sìn àjèjì kan wá wá láti ìgbótà àlédè wọn tẹ́mínìlì ká sọ pé China ló mú ẹ̀sìn yẹn wá fún wa èdè wọn náà bàbá bílíù kéde tọ́lọ́ máa fi ṣèdájọ́ gbogbo ayé nìyẹn náà ká láwọn China náà lọ mú ẹ̀sìn mùsùlùmí wá fún wa so ká máa bílíù kéde wọn náà lọ́ọ́ máa fi ṣèdájọ́ ayé mi ò dẹ̀ blame àwọn àfáà yẹn ìgbà míì ìwé náà dáa ọ̀pọ̀lọpọ̀ wọn ò kàwé ọ̀pọ̀lọpọ̀ wọn ò kàwé kí ọlọ́run kó ṣáà kó darí wọn wá dé àní gbé wọn ṣètò ọmọ ìyá wa ṣì ni wọ́n o ọlọ́run tó ṣe ń ṣe àwa tó kù níyè because èmi mo nígbàgbọ́ nínú ìran mi púpọ̀ mo nígbàgbọ́ nínú ìran mi gan ìran yorùbá ìran tó dáa ni kò sí èmi náà at least mo ti lọ sáwọn ìlú díẹ̀ díẹ̀ káàkiri kò sí ìran tó dàbí ìran yorùbá o kò sí ìlú tó dàbí ìran yorùbá ọlọ́run kó kó ṣàánú fún wa o táwọn èèyàn wá dẹ̀ dẹ́kun àti lọ máa kọ́ àwọn ọmọ ilé kéwú ẹ̀wò bá ṣe wọ́n kàn máa ríran rán wọ́n máa ríran rán ẹ máa wò wọ́n ẹ́ kò kò kò make sense wọn àfà àfà tó jẹ ilé tó bá tún lọ yunifásitì nínú wọn á wọ sùn á tún gbé fìlà sórí ẹ̀ imagine sẹrífẹsì yẹn ti sọ wọn di wèrè. kò sọ wọn di wèrè wọn pàṣẹ. ẹsìn yẹn ti sọ wọn di wèrè. ah ẹ wo alájà àti ẹlẹmọ pé lálàjà àwọn alájà wa ifá kanyin sọlá àdìgbò pípa aláìyẹ ṣàlejò nílùú bàbá yín alájà alájà àlejò ni wọn ẹ̀yin ò ṣàlejò ifá kanyin ifá kanyin sọlá òun ní kó lábà ọlà àti mọyìn síbà ilé gbogbo orúkọ mùsùlùmí mi gan mi fẹ́ kán pè mí o ọlọ́run ò ní jẹ́ mo ti parẹ́ kò sí lórí international passport mi rárá lórúkọ mùsùlùmí yẹn kò sí lórí international passport mi mo ojú wa ń tì mí tán bá pè mí torí mo wá òpè kí ni mí ní gbogbo eléyìí náà àwọn bàbá wa ti ṣàṣìṣe láti gba ìsìn mọ́ra hmm. sùúrù ló sùúrù bàbá sùúrù bàbá bá náà ti pọ̀ jù hmm. sùúrù wọn ti pọ̀ jù kí ló dé àwọn orúkọ tí mi mọ̀ fún wọn tó sọ mí ó dúpẹ́ gbogbo àwọn ọmọ mi pátá orúkọ Yorùbá ni mo fún wọn o sọmi lórúkọ rẹ̀ káyé pé mi lórúkọ rẹ̀ torí bàbá mi mùsùlùmí ni wọ́n wọ́n máa wọ́n sẹ́ǹdì àwọn orúkọ orúkọ wọn kan mùsùlùmí gbàtà máa sọmọ lórúkọ orúkọ báyìí nìkan sọ wọn kò sí wàhálà màá gbàṣẹ sí lẹ́nu àfọ aṣọ wọn bọ̀ kò ṣẹlẹ̀ kankan tí mo tẹ orúkọ mu gbogbo orúkọ Yorùbá ni wọ́n ń jẹ́ so orúkọ tí mi mọ̀ túmọ̀ so mi ò orúkọ tèmi kan bá ń tì mí lójú fúnra mi. Hmm ìròyìn máa pe fatai kí ni gbogbo gbogbo mí nìyẹn <laughs> wọn máa túmọ̀ wọn túmọ̀ wèrè kan wọn ládésínà ló jẹ́ bẹ́ẹ̀ kí ló ń jádésínà kí ni mi ò ṣe máa jádésínà elédè yorùbá mi kí ló ń jádésínà hmm. ọlọ́run máa kó wa yọ o ìlànà màmá wa Ifákànyìn Ṣọlá ẹ̀ní sì sọ ọ́ ẹ̀ní tẹnugbó bí ọwọ́ o ṣe Èdùmàrè àwọn alálẹ̀ a máa fún yín ṣe ẹ̀yin àti ta lọ́lọ́run àti Yorùbá wuyì ọlọ́run elédùnmarè a máa dáàbò ẹ̀bù yín o ẹni wọn ò ní kó wọn yóò ní borí wa wá fà á lákàtà tí yóò ní borí yín lágbára ọdún ẹ ṣe kó ẹ kú ẹsẹ máa bẹ́tò lọ. ẹ̀lú ẹ káàbọ̀ sórí ìlú. ẹ̀lú ẹ̀lú ẹ káàbọ̀ sórí ètò tàṣẹ fẹ́ dá sétò ni. alájà alájà ìbákan yìí sọ́lá ẹ̀kú ètò ọlọ́run ló ń tò ó. mo kí yín o mo kí yín o mo kí yín o ẹ kú ètò ọlọ́run ogbó àtọ́ bàbá mi o. ẹ mo súre wòrìwò fún yín àwọn àfáàmà ọ̀rọ̀ ọlọ́run dọ̀rọ̀ mi rú mọ́ ọ lójú. ó tó bí ọjọ́ mélòó kan tí mo ti gbọ́ ètò yín. ẹ ṣé gan. àtàkùrẹ́ ni mo ti ń pè ní ìpínlẹ̀ Ondo. ok àwọn ará Ondo ń kọ́ ọ. Ondo state náà bí àwa sí. hello. ẹ pè padà tẹ́lẹ̀ ẹ fẹ́ pè wọlé ẹ pè padà. hello. orúkọ tán ò sọ mí lọ́jọ́ súná sọmi lórúkọ rẹ ẹnì kò lè parọ́wà fún mi bí mo dé yìí mọ́tò tó ti sílẹ̀ ń ṣẹ́wọ́ sí. ẹ jọ ẹ bá mi hold on. hello hello ẹ káàbọ̀ sórí ètò eré ètò mo wà o ṣe fẹ́ dá sétò ni ṣe fẹ́ dá sétò ni. Ah, ah, ah, ẹ má wọrí èmi ìtì mi ìtì ìdásí. kí ló dé náà èmi ò fẹ́ o ẹ má máa disturb tèmi. hello. ògbó àtọ ìyá mi ìyá fákànyìn tọ́lá kó ètò èmi mò ń pè látàkù rẹ ó kọ́ọ̀tì ní bóyá nẹ́tò. ẹ kú ètò. bàbá mi ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i mò ń jẹ́ o. Hello, hello ọlọ́run ló ń ṣiṣẹ́. ó tún wú mi lórí láti pè padà ni ọlọ́run á tún ṣe. <laughs> àṣẹ. gbogbo ìgbìyànjú yín kò ní kò ní ọlọ́run á máa fi àlékún sí gbogbo ìgbà. àṣẹ. gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣí létí àwọn alálẹ̀ ń wò yín ọlọ́run rí yín. Hmm. a sọ ilé sọ a sọ ọmọ ilé sọ. àṣẹ. àṣẹ. pẹ̀lú àṣẹ ọlọ́run àṣẹ. ọ̀pọ̀ wọn àfa làkìtì tó há sí abẹ́ ìṣẹ̀ṣe tó ń ba ìṣẹ̀ṣe jẹ́ ń ta ìwé ò ní jẹ́ fún wọn mọ́ ìbò ò ní jẹ́ fún wọn mọ́. àṣẹ. The Bluetooth device is ready to pair. The Bluetooth device is connected successfully. wọ́n ti lórí yín àwọn àáfàá òṣìṣẹ́ ní nàìjíríà amẹ́ríkà ta wà ìmáàmù wa ní mọ́ṣáláṣí ní nàìjíríà máa ń dagbádá tẹ̀lé ó ń faṣẹ́ ń bí nítorí ó láti san bills. ó <laughs> ah, faṣẹ́ mọ́ra ẹ̀ẹ̀mẹ́ta ìmáàmù wa sásàlátù ìmáàmù kí ló dé ah, mo láti faṣẹ́ ẹ̀ táwọn fẹ́ bá mi san bíìlì. ó yá. wọ́n nàìjíríà wọ́n ń dagbádá ẹlẹ́ra ṣá ń hmm. tanra wa ni àbá ń tún tira wa ṣe. Hmm. à ń para wa díẹ̀díẹ̀ ni. nínú àwẹ̀ nínú àwẹ̀ sà nínú àwẹ̀ mà sinẹ́rìò kan ṣẹlẹ̀ lára àwọn àfáwa kan kíní fẹ́ ó fẹ́ ó gbómi dání because ibi yìí wọ́n máa máa bẹ̀yìn pé kẹ́ wá gbóúnjẹ tẹ́ máa fi ṣìnà ni hmm. nàìjà lẹ ti ń bẹ̀bẹ̀ pé ẹ fẹ́ fóúnjẹ ṣìnà. Hmm. ẹ tún máa ṣìnù tán wọn á tún máa bẹ̀ẹ́ pé ẹjọ́ ẹgbóúnjẹ lọ tẹ máa fi tẹ máa fi jẹ sàárì hmm. ní gbogbo mọ́ṣáláṣí ẹ bèrè lọ́wọ́ anybody tó bá wà lamẹ́ríkà tó jẹ́ mùsùlùmí Texas lèmi ti ń pè yín yìí mọ́ṣáláṣí tèmi it happen every time both nasfat both asarudin both mumini but naija àwọn afáàmà gàbálẹ̀ everybody àti jẹun àti ṣe kínní ìgbà tó kù ó ti yé yín kan tí mò ń tara sọ sinero tí mò ń sọ fún yín ni wípé àáfàá yẹn omi fẹ́ jábọ́ lọ́wọ́ ẹ̀ ó wá ní a ah, èèwọ̀ àáfàá kan ní ògbọ̀n yẹn wá ní a ah, ẹ tún pọ̀fọ̀ ni mo wá dá wọn lóhùn mo ní ṣé ọ̀fọ̀ nìyẹn hmm. ẹ dẹ̀ fẹ́ pa èdè Yorùbá jẹ́ hmm. ìyẹn òun ṣe ọ̀fọ̀ mo ní òkè wọn ní mùsùlùmí ká má jẹ lẹ́dẹ̀ ẹ máa sọ pé haram ni ẹ jọ̀ọ́ tẹ bá túmọ̀ haram ní Arabic sí Yorùbá kí ló máa fún wa èèwọ̀ ló máa fún wa hmm. kí ló dé tẹ wá fẹ́ máa pa èdè wa rẹ bẹ́ẹ̀ lọ́la àfa kan jáde pé kọ́ máa kúnlẹ̀ fún ìyá kọ́ máa kúnlẹ̀ fún bàpẹ́ lẹ́bọ ni ẹ̀rí kó jẹ́ kọ́ sọ̀kù lu àfa yẹn ni. àwa hmm. fẹ́ pa àwa fẹ́ pa gbogbo ìṣẹ̀ṣe rẹ ẹ wo ẹ máa kí n tàn yín ẹlẹ́hàá tèmi ti ṣẹ́jú bá ẹ máa ń sọ but káwa ọmọ Yorùbá káwa ọmọ Yorùbá ká kíyèsí ẹ má jẹ́ ká gbà wọ́n láyè o wọ́n ti ta ìran yorùbá o àwọn àfáì ti ta ìran yorùbá ẹ má kí n tọ̀ yín. Hmm. ó ń tábà ní àkíyèsí ó ń ṣẹlẹ̀ níwò o ìgbà wo ni ọba ìwò pẹ̀lú mufti oníbẹ̀ ìgbà wo ló gbé ọmọ taliban wá ṣẹ́ẹ́rì pọ́sá ajagun ni wọ́n ti gbowó gbogbo ọmọ ìwò wọ́n wọ́n ti sọ wọ́n di mùsùlùmí. yẹ́ẹ̀pà àbíyèsí ọlọ́run. ẹlẹ́yà ẹ̀sírẹ́ǹsì tí mò ń fún yín yìí ó ṣẹlẹ̀ nílùú tó ti bí mi o òun ni olówó olúwa yìí fi ń gbowó lọ́wọ́ lọ́wọ́ Saudi dèní hmm. lára ìtàn tí bàbá mi sọ fún mi ni ó kó gbogbo àwọn arúgbó ìjẹ̀bújọ ìlú yẹn ká tó dé jẹ̀bú òde ni ó kó gbogbo wọn jọ ó rán wáìtì fún wọn ó mú lọ Saudi olóhùn ti sọ gbọ́n aráàlú òun di mùsùlùmí dìsín hmm. wọ́n fi ń gbowó wọ́n máa fi gbowó ìrandíran ni. Hmm kábíyèsí ọlọ́run. bí bàbá wo lọ́wọ́ ṣe ń gbowó lọ́wọ́ kò kákùnà ìrọ̀dìrọ̀ ẹ̀ máa gbowó yẹn nìkan ṣáà contract ni. ṣẹ́sìn nìyẹn ṣoko ẹrú kọ́ ó yá. ẹ̀sìn kan wọ́n fi wá gbowó ní gbogbo wọn ṣéèkì ẹ má kí n tàn yín ọ̀hún ẹlẹ́hà wọ́n ti fi ẹ̀sìn bò wá lójú wọ́n ti fi ẹ̀sìn bò wá lójú wọ́n ti fi ẹ̀sìn àwọn tó bá dẹ̀ ló gbọ́n ṣùgbọ́n ẹni tó bá travel ó máa mọ̀ yìí pé ah scam ni gbogbo kinní America is a Christian country. Hmm. ẹ wo wọn kì í sin ọlọ́run ṣùgbọ́n gbogbo nǹkan tọ́lọ́run fẹ́ náà ń ṣe. Hmm. àwọn ló ń tọ́jú arúgbó àwọn ló ń tọ́jú obìnrin àwọn ló ń tọ́jú ọmọdé. gbogbo ṣọ́ọ̀ṣì bíi every Saturday náà máa ń pín oúnjẹ oúnjẹ tútù oúnjẹ tútù hmm. bag of bag of onion bag of bag of rice mọ́ṣáláṣí náà máa ń ṣe o but àwọn ọkọ̀ constant tó tẹ́tẹ̀ ni. christian máa ń ná ìdá mẹ́wàá ń bí is part of the policy america policy ni òun láti ná o máa lọ sí agriculture company wọ́n bí a máa ń pè bẹ́ẹ̀ ní food bank wàá lọ gbé truck every saturday mo ń gbà kí n ṣe pé bóyá kan sọ fún mi èmi gan ń àǹfààní ẹ̀ tí mo yẹ jẹ́ mùsùlùmí àmọ́ àpò ìlú rèé ẹ wá ní kí ìlú yìí má dáa. Hmm. ẹ sà ẹ mà ẹlẹ́yà ètò tẹ gbé ṣé ń gbọ́ mi mà. à ń gbọ́ yín ẹni ètò tá gbé kalẹ̀. ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yín. àti ta lọ́lọ́run àti ẹ̀yin à ẹ mọṣẹ́ tẹ̀ ń ṣe nínú ayé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àwọn amóyan tẹ́tí túlẹ̀. tẹ́tí túlẹ̀ nínú ìpèkùn èdè àwọn àáfàá yìí máa parọ́ òun á máa lo dúdú pásọ a máa parọ́ òun a máa lo dúdú. àìmọye pásọ tó rí odidi èèyàn mọ́lẹ̀ ní ṣọ́ọ̀ṣì tán ra aláboyún mọ́lẹ̀ wọ́n á dẹ̀ máa níṣẹ́ iṣẹ́ mi àti ìyá. ẹ wo gbàtọ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ wo gbàtọ́ lọ pa olóṣogbo ń bà yẹn tán ní pásọ òkú hmm. wọ́n yìnbọn fún pásọ kò rán pásọ ni ó jápa ni. ó ti po kẹ́míkà pọ̀ ẹni ẹlẹ́ni tó ti tán ó fáwọn ọmọ ìjọ lólífọ ìlì. wọ́n ní má bẹ́ẹ̀ni ọba solomon ní má dira ikú pa ẹ́. ikú pa ẹ́. <laughs> Ah. má dira ikú pa ẹ́. Ah, ẹ wo ẹlẹ́ra a ti sọ nǹkan nù bàbá tó bí mi lọ́mọ náà nítorí pé ẹ̀sìn olóṣì tó fi dà wá tó fi ṣe kí iná brainwash wa tá a lè dúró táwọn bàbá yẹn ń lù tó fi gbé gbogbo agbára tán ní. Yeah wọ́n fi gbé lọ. Ah, bàbá ah, ẹ wo ah, yorùbá yorùbá àfi agbára ràn wá lọ́wọ́ gbogbo àwọn tó dẹ̀ pa ìṣẹ̀ṣe jù òun náà wọn lórí bukó ní tíátà ẹ̀ hmm. gbogbo history tí wọn tí kò ṣẹlẹ̀ láyé yìí òun náà wọ́n ń kọ́ eh. wọ́n ń gorí èèyàn wọ́n fi ń ṣe kíni tọba eh. gbogbo ẹ̀ náà là ń láti dẹ́kun à hmm. ń láti dẹ́kun ni hmm. gbogbo à ń láti dìde à ń láti dẹ́kun gbogbo ìwọ tó bá máa ṣe fíìmù olórí bukú kọ jáde Ah. Ah. Hello. Hello. Ah. Ìyá wa Ifá Sanyin Sọlá. Ẹ jọ ẹ bá mi ó dàn. Ok. Hello bàbá mi, ẹ pè sórí WhatsApp padà, màá gbé kọ yín. Ah, àbọ̀rọ̀ àbọ̀yè fún gbogbo ọmọ káàárọ̀. Àbọ̀yè bọ ṣíṣe. Ah, mo kí ìyá wa, mo kí àwọn bàbá wa nínú ilé ẹ ṣe é kú ìdúró ti ẹlẹ́ra wa Elédùmarè ajẹ́ kí gbogbo nǹkan. ẹ ṣe ti ní nǹkan tí àwọn mùsùlùmí ń ṣe àtàwọn ẹlẹ́sìn àjèjì àti kìrìsìtẹ́nì ọ̀fẹ́ mi kọ̀ rí ni pé tí gbogbo wa bá ti ń jí ta ti ń jí nílé tá ń jí lóko tá ń jí nílé tá ń jí lóko kò sígbà tí ò ní padà bọ́ sí nǹkan tó ń ṣe ní Iran ti tọ́ sí over fifty thousand church eh, mosques ní ìránù lọ́wọ́lọ́wọ́ báyìí tọ́ hmm. ti ti over fifty thousand eh, mosques àti church ẹ rí i pé nígbà tó bá dé stage yẹn àwa mọ̀ pé ìṣẹ̀dálẹ̀ wa ni tẹ́lẹ̀ gbogbo àwọn tó ń gbowó ní Saudi tó ń gbowó ní kínní tó forúkọ tó bá kan lọ kọ gbogbo orúkọ ìlú ẹ̀ tó ní mú Islamic ẹ̀kínní eh, kan nílùú ọ̀wọ́n ọwọ́ ìdí gbà yẹn nígbà tí nígbà tí táwọn ọ̀dọ́ bá ya síta tó ya síta gidi gan tó ń wọ̀lú káàkiri pé ìgbà yẹn ló máa mọ̀ pé àwọn ò ṣe kiri mọ́ ọ ọba yẹn gan máa fi ó máa fi ìtẹ́ ilé ó máa kúrò ní. Hmm. nígbà tó bá dé tá a ti jí tí nísìnyìí mo lè sọ bí a bí nínú hundred àwa bí a bí thirty thirty five láti jí but tó bá ti ń bọ́ sí pé a ti jí bi uh, sixty sixty five percent to seventy tí a ti jí gidi gan ẹni páwọn gan ẹni pé kò ní sẹ́ni bí wọ́n tó máa lọ sí mọ́ṣáláṣí kò sẹ́ni tó máa lọ sí ṣọ́ọ̀ṣì so ibẹ̀ yẹn máa wà useless so mo kò ó máa padà jẹ́ bẹ́ẹ̀ ni hmm, mo jẹ ìṣàdúrà fún bàbá wa Ìgbòho kílódùmarè ṣàlékún ọgbọ́n ìmọ̀ àtòyè àti okun fún wọn wàá bá wa láyọ̀ o àwa náà à ń retí wọn o. pẹ̀lú eh, ògo ọlọ́run bá wa tú wọn sílé ayọ̀. mo sọ náà mo dá dúró báyìí náà. ẹ ṣé mo dúpẹ́ bàbá mi ẹ ṣé gan. ta ló ń lọ pé wásaàbù eléyìí ní gbé. hello. the other one the other hello, number ni whatsapp direct call eléyìí. salaamaleykum warahmatulahi wabarakatuh. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. mọ́mọ́ wa ẹ mọ̀ kú sẹ́. ọlọ́run ló ń ṣe o ọlọ́run ni o àwa kọ́. ẹ kú ọ̀rọ̀ ìlú o. yes sir. ẹ sì tún kú ọ̀rọ̀ ẹ̀sìn. yes sir. ọlọ́run ò ní bà nǹkan yín jẹ́. àṣẹ. ọlọ́run jẹ́ mi yóò gùn láyé o. àṣẹ. bí wọ́n bá ń ṣépè lé ní gbogbo ìgbà oríire lẹ́ẹ̀mọ́ fi ṣe. àṣẹ. bí wọ́n bá dẹ̀ ń ṣàdúrà fún gbogbo ìgbà oríire náà lẹ́ẹ̀mọ́ fi ṣe. àṣẹ. ẹ jọ nítorí ọlọ́run mo fẹ́ bá gbogbo ìran yorùbá pátápátá mo fẹ́ bá wa sọ̀rọ̀. wọ́n ń gbọ́ yín ketekete. lórí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sí àrán lọ́wọ́lọ́wọ́ yìí. Hmm. ẹ̀sìn Islam kì í ṣe ẹ̀sìn jàgídíjàgan. Mm-hmm. ẹ̀sìn àlàáfíà ni láti bí ó ti wá. Hmm. ṣùgbọ́n ṣe rí mo fẹ́ kí àwọn èèyàn wa kí àwọn nǹkan kan ó yé wọn gbogbo ọtí wọn ti ń pè wọlé ọlọ́run ní dàrákà yẹ nìkan kan wọn rú. ìyá wa tó sì gbé tòyí kalẹ̀ ọ̀rọ̀ ńlá lẹ gbé kalẹ̀ o. Hmm. tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lè jẹ sọ̀fìn níbẹ̀ ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ ó sì toríire láti bẹ̀ hmm. kọ́lọ́wọ́ kà wá kún ìran tí ó soríire lórí program tẹ́ gbé kalẹ̀ yìí ni kò sí ẹ̀sìn ọlọ́run láyé tó ní tipátipá yẹn fi ṣe nǹkan rárá o ọba tó fún wa ní gbogbo nǹkan lọ́fẹ̀ẹ́ sánmà ọ̀fẹ́ ilẹ̀ ọ̀fẹ́ ni ah. ọ̀rọ̀ lọ bẹ́ẹ̀. ṣùgbọ́n ṣe tí ń ṣe wá mo fẹ́ ṣàlàyé fún alọ́sàn lọ́sàn-án ìmà ṣe rí àti àti ọ̀pọ̀lọpọ̀ ti cross track track tó yàtọ̀ tàǹbà bọ̀ pàtí cross yẹn. Hmm. ṣe rí tí ìran Yorùbá ọ̀bà dúró bí Yorùbá ọ̀dá dúró a hmm. rẹ́rẹ́ òrùn hmm. àìdúró ìran Yorùbá. Hmm. ló dá wàhálà lẹ̀ hmm. nígbà wọn ti gba history kúrò ní school ní nǹkan tí ń sọ ọmọ Yorùbá díẹ̀díẹ̀ kí ládàáwò tí ìran Yorùbá ní. Hmm. arábìnrin yẹn tí wọ́n ní alábàláyé ni mo kúkú wo program ẹ̀ mo sì gbọ́rọ̀ ẹnu ẹ̀. Ah, eh. ṣebí ọ̀dà sọ̀rọ̀ mọ́ṣáláṣí wọ́n sì kọ́ mọ́sálásí wọ́n sì gbowó mọ́sálásí lọ́wọ́ ẹ̀. ó yá o. ǹjẹ́ tó bá dìde tó bá lọ ṣe sábà bíi káwó mọ́sálásí ṣẹ́ran mùsùlùmí yẹn ò ní dìde náà ọjà ṣùgbọ́n fẹ́ rí tí ń ṣe wá mo wá fẹ́ sọ yìí. nígbà tí ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹjọ́ gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá mélòó wọn lè rí tó jáde hmm. tó sọ̀rọ̀ kò sí o. gbogbo àwọn olóṣèlú ilẹ̀ yorùbá pátápátá mélòó wọn lè rí tí wọ́n jáde tí wọ́n sọ̀rọ̀ mo fẹ́ kọ́ ọmọ yorùbá ẹ̀yin àgbàlagbà wa àtọ̀dọ́ wa mo fẹ́ ká ronú ká máa ti ń ṣe wá ká sì máa ń tà ń ṣe báyìí. ṣé ẹ rí wọ́n fẹ́ reduce population lórílẹ̀‐èdè nàìjíríà population tí wọ́n fẹ́ reduce yìí ọ̀pọ̀lọpọ̀ ogun ní ọmọ ṣẹlẹ̀ ẹlẹ́yàmẹ̀yà ọmọ bára wọn jà torá àdánwò làwà jẹ́ fáwọn olóṣèlú àdánwò láràlú jẹ́ fáwọn ọba. tí graduation bá ti wá reduce wọ́n ra àyè kúkú jẹntẹ́njẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní nǹkan tó sì yẹ kí wọ́n ti pín kó kálukú ọ lọ lọ́tọ̀ọ̀tọ̀ bí wọ́n bá wá ń jà torí ńgbà tó ní kí ẹlẹ́sìn dìde tó ní kò sí ti ẹni tó fẹ́ sọdún òsàrè ọ̀gbọ́dọ̀ sọdún ìlú tá a wà yìí ìlú wo ni mm-hmm. ìlú mùsùlùmí ni mm-hmm. ìlú kìrìsìtẹ́nì ni mm-hmm. ìlú láti láéláé wá kìrìsìtẹ́nì àti mùsùlùmí wá bá àbáláyé nílẹ̀ rẹ̀ ni. Hmm. ìfẹ́ làbáláyé àwọn bàbá ní àná ní. tí wọ́n fi gbàlejò wọlé àwa wá dìde àwa lẹ́nìkan gbọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ nìkan ló gbọdọ ṣẹ̀ṣẹ̀ rẹ. ṣé ẹnipẹ́ni tọ́tọ́ bẹ́ẹ̀ fẹ́ dá wàhálà sílẹ̀ ni. bẹ́ẹ̀ àwọn olóṣèlú wa ń wòran àwọn ọba ń wòran àwọn tí wọ́n ń bàlùjẹ́ gangan nìyẹn ṣé bí ọba gbogbo ọba ló gba ìlànà àbáláyé kọjá kó tó dápèrè. ǹjẹ́ tí wọ́n bá wá ní òsì tí ń jábà láyé mọ́kàn gbọ́dọ̀ mèpé mọ́ wọn fẹ́ sáílẹ̀ǹtì wọn ṣé ẹ rí i pé ó yẹ kó yé wa pé a gbọ́dọ̀ mọ àwọn tí wọ́n fi nǹkan ṣe wá. àwọn yẹn làdánwò tá a ní ṣé wá ríran Yorùbá lọ́wọ́lọ́wọ́ yìí kí ọmọ Yorùbá jáde kọ́ ni solution wípé a fẹ́ dìjà ẹ̀sìn ṣé abájáde tá a bá dìjà ẹ̀sìn ẹlẹ́sìn ẹlẹ́sìn wọ́n para wọn. bẹ́ẹ̀ àwọn tí wọn bá ti kú ti lọ tí wọn ti gbé ọlọ́pàá wà ṣẹ̀ṣẹ̀ jáde wọ́n máa kó àwọn kan gbogbo tí wọ́n ń ṣe yẹn wọ́n fi ń reduce the population ni hmm. wọ́n dẹ̀ tó fi ń create more problems nílùú wàhálà wà máa dé báwọn ọmọ ìlú torí àwọn òkùnkùn fẹ́ràn wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ àgbàtọ̀ bá wà ń lù ú tílù fi ń dàrú àgbà burúkú ni hmm. tí wọ́n introduce sísẹ̀mù tí wọ́n fi introduce the politics sí nàìjíríà sísẹ̀mù ẹrú ni hmm. ìran wa ò gbọ́dọ̀ bò lóṣèlú ṣe mọ́ láyé hmm. àwọn kábíyèsí sì ti bó lóṣèlú ṣe olóṣèlú ni wọ́n àwọn olóṣèlú náà pàápàá dàrẹ́tì olóṣèlú ara wọn òjèlú ni wọ́n hmm. àwọn aráàlú wọn rí abí ọ̀tá wọn bá a bá wọ́n ń jà inú wọn máa ń dùn ni ṣẹlẹ̀ lè tọ́ ṣẹlẹ̀ sí yìí wọ́n mọ wọ́n ràn tí ó fi dogun tí ó di wàhálà wọ́n fẹ́ ni ó kú ó kú ìwọ̀nba bí ẹ̀tọ́ bá kù àwọn ó lè mọ tó kọ̀ǹtró wọn lọ. ṣé rí bí a ti ń bọ̀ ní ká padà sí o ni wípé ìran Yorùbá kó dúró ìran Yorùbá ó sì wà dúró gbogbo tí ń jẹ́ ìran olóṣèlú pátá tí ń bẹ nínú ọmọ Yorùbá wọn ò gbọdọ̀ dá sọ́rọ̀ àṣèlú wa ọmọ ìlú làwọn náà kò sí bí wọ́n lọ àjọ máa ṣèlú ni ṣùgbọ́n wọn ò gbọ́dọ̀ jẹ nǹkan kan níbẹ̀ torí tí kan wọn bá fi jẹ nǹkan bẹ̀ okun àárọ̀ la tó padà sí láyé kọ̀wá sígbà aláàfẹ́ jáde láyé ẹ̀yin ò rí tó bá jẹ́ pọ̀rọ̀ tó ṣẹlẹ̀ wọ̀n rọ pé àgbàlú àgbàlú afẹ́ dá dúró ni ẹ rí i pé gbogbo wọn ó ti dìde okun. bẹ́ẹ̀ ni o. ṣùgbọ́n sìn jàfẹ́ máa ṣẹlẹ̀ láàrin alábàláyé àti mùsùlùmí ẹ wò bí wọ́n ṣe sáílẹ̀ǹtì tí wọ́n dákẹ́ Hmm. bàbá kan ṣoṣo ló dìde bàbá tó kàwé yẹn Wọlé eh, Ṣóyínká eh. iṣẹ́ yìí sí àwọn ọba ni hmm. àbáláyé àwọn ọba ni ẹ wà nídìí ẹ hmm. wọ́n gborí ẹ̀ kọjá wọn tó gborí àga tí wọ́n bá wá pàbáláyé run ṣẹ́ran Yorùbá ńgbà tí wọ́n ti gba ìtàn Yorùbá wọ́n tó fẹ́ pa àṣà àtiṣe Yorùbá eh. run ṣé ìtí wọn jẹ́ Yorùbá wá ṣẹ́kù mọ́ tẹ́ ẹ bá kíyèsí politics tí wọ́n gbé kalẹ̀ láàrin wa lórílẹ̀‐èdè yìí kò sí citizen nàìjíríà o bí kòtònú wọ nàìjíríà yóò bá pálí bí tógo wa yọ nàìjíríà yóò bá pásípọ́ọ̀tù kò sí ìrántọ́ wọ nàìjíríà tí ò gba pásípọ́ọ̀tù nàìjíríà ò ní citizen ìdí ẹ̀sẹ̀ bó ti yé orí nìyẹn. ká sì wá pé abálábàláyé tá à ń sọ yìí àwa tá à ń sọ̀rọ̀ yìí ẹ á fi wẹ̀ wá. àfa àgbànú ayé sì ní alẹ́ ni tí ò sí àfa náà lórí ilẹ̀ ńgbà wo ni sọ fún ọ pé tiẹ̀ báwo tó o a ní tiẹ̀ báwo á sọ fún ọ wípé kó o gbẹnu rẹ tọ̀ ni. àbáláyé ìran wa láti láéláé wá ọ̀rọ̀ tẹkinọ́lọ́jì ọ̀rọ̀ gbogbo tí ẹ gbé kan àǹfààní táwa ní táwa torí pójú ọba bá wa ọjọ́ kìíní àná. àwọn onírìn àjò sì ní ẹ wọlé wá gbogbo onírìn àjò sì rí ojú wọn a máa là ojú wọn làjà ojoojú àwọn bàbá wa àjọ náà lọ ńlọ fantiẹ fi ráàyè kún wọn lẹ́rú èdè kó wọn lẹ́rú ẹ̀sìn bàbá wa gbà síláàmù ìta gba kìrìsìtẹ́nì náà òfin ọlọ́run tó bẹ́ẹ̀ inú ọlọ́run dùn sí i ẹ̀sìn méjèèjì òkùnkùn kọ́ wa ní kòkúkọ́ àwọn tí wọ́n jáde láàrin wa lọ kẹ́kọ̀ọ́ wa níta àwọn làdánwò tí ń bẹ nínú ẹ̀sìn tá a ní. àwọn làdánwò tó rẹ́ni tí ọ̀kàwé tẹ́ ẹni kọ́ wá define biology rádaràda ni ọmọ wí. Hmm. nílẹ̀ ibi tá a ti lọ kẹ́ ẹ ti lọ kéwú níbo lewé eré wà ń bẹ̀ níbo lewé iná wà ń bẹ̀ níbo ń sáwéré pèpè wà ń bẹ̀ gbogbo tó ń kálukú ìran kọ̀ọ̀kan fi lólé ayé ọlọ́run ti dá sínú ìran wọn kò sí tọ́lọ́ ń dá tí ò ní purpose. Hmm ibi àwọn ti wá lọ kẹ́kọ̀ọ́ láyé kò sí irú nǹkan ìbẹ́ àfáàbẹ̀ ni wọ́n wá fẹ́ kó wá èyí tó ṣẹlẹ̀ iná gbogbo àfáàkọ̀ ló dùn mọ́nú. bẹ́ẹ̀ni. gbogbo àfáàkọ̀ ló dùn mọ́nú. èmi bí ẹnìkan kò dùn mélòó nú àṣà àtìrán mi ò gbọ́dọ̀ parun ìwọ ni. àwọn Saudi náà ní tiẹ̀ tiẹ̀ ń ṣe ní kọ̀kọ̀ ìwọ̀n táwa ló ń ṣe ń bẹ̀yẹ àwọn nǹkan míì bẹ́ẹ̀ tiẹ̀ ṣe ṣùgbọ́n tí ọ̀hàn sáwa àwọn ọmọ wa tí a lọ ṣe ń bẹ tí a lọ kàwé ń bẹ tí a kéwú ń bẹ wọn ń tọ fún wa tá a sì mọ̀ gédégbé a sì wá díẹ̀ náà a bá bẹ́ẹ̀. táwọn China ò ní tiẹ̀ tiẹ̀ ṣe ṣé US ò ní tiẹ̀ ṣe ṣé Canada ò ní ṣe kálukú ló ń tí láti wá pati ìran yorùbá run káwọn kan wá ni. sọ ní ẹgbẹ́ àgbẹ̀ dandan ni ẹ wá bò ń sọdún ni kí ló dé tẹ́ lóun ò lè ráyè tí ẹ gbé wọ́n fẹ́ dá wàhálà sílẹ̀ láì dẹ̀mọ̀ pé nìgèrè ní gbogbo oyè wọn tí wàhálà ìbáṣẹlẹ̀ tán inú ọba dùn sí inú olóṣèlú dùn sí torí pé wọ́n kúkú fẹ́ reduce the population tẹ́lẹ̀ hmm. gbogbo oyè wẹ́jọ nítorí ọlọ́run ẹ má jẹ́ àbú ẹlẹ́sìn kẹsìn kankan mọ́ sẹ́rí tí ń ṣe wá ni ajé á mọ̀ ẹni tí ọba mọ ti ń ṣe kò lè mọ ti ń ṣe hmm. pápádà wò nínú gbogbo tí ń dọ́sèlú tí ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìran mẹ́tẹ̀ẹ̀ta kó ń kálukú lọ hmm. níjọ́ ọ̀ràn kọ̀ọ̀kan bá ti lọ níjọ́ náà la soríire la nísìnyí wò. òdodo òdodo. bàbá láyé ọba wa dìde bí òní dìde já mọ́ ọ. ìran tèmi eégún làgbé ń bẹ̀ láti láéláé wá èyí ò sì lè sáwọn náà mi dìde kódà wọn tó fún ọ lówó ọdún wọn ń tó fún ọ lówó aṣọ ẹ bá wá ní wọn ó nu tó jọmọ ẹni tí ń ṣe lọ́hùn. àwọn tí wọ́n sì dìde lẹ́nìí tí wọ́n láyé làwọn ẹ̀yẹ fún wọn lówó jù àmọ́ ṣé gba àwọn ọmọ kéwù tí wọn lọ kéwù bẹ́ẹ̀ ni àwọn ará yẹn fún wọn lówó. bẹ́ẹ̀ni. nígbà sì tún dé àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni wọ́n tún gbowó lọ́hùn wọn náà fẹ́ fi kọ́ mọ́sáàsì wọn kọ́ ń tòótọ́ ibẹ̀ náà ni wọ́n ti ń jẹ ni wọ́n ti ń mu ni wọ́n ti ń dọ́lá àwọn gangan bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yìí náà láwùjọ ìsìláàmù gan pàápàá ṣé àwọn àfa àtẹ́jọ tí gbogbo wa jọ ṣé gbogbo wa gírì ni ibẹ̀ láti máa ráwọn kan wọ́n mọ̀ pé sùnní làwọn kan àwọn kan oníjàlábí làwọn kan ntọ́jọ́ pé nìran bàbá wa jáláyé abẹ́wé lọ́wọ́ wọn ni agbára tí sì ń bẹ nínú ìran wa ju aláwọ̀ funfun lọ tí ọba síbẹ̀ aláwọ̀ funfun ò ní ṣojú kòkòrò tí ń bẹ lọ́dọ̀ wa kó máa lọ́wọ́ wọ́n kàn bẹ́ẹ̀ mú tọwọ́ wa wọ́n gbé tiwọn lé alọ́ tí wọ́n gbé lé alọ́ náà kì í ṣokùnfà náà okùnfà oríire ni ṣùgbọ́n kí ló dé káàmì ilé embrace ti tiwa gangan títí wọ́n ní agbára òrìjínà mi díẹ̀ díẹ̀ tí wọ́n ń fún tẹ́ ń pa àbáláyé yìí díẹ̀ díẹ̀ náà ni wọ́n fi ń gbé agbára Yorùbá wọlé tìǹdìtà hmm. torí àwọn baba tí wọ́n ti lọ nígbà tẹ́sìn dé àìmọye ẹlòmíín ló ti ṣogún ilé baba rẹ̀ nù hmm. nítorí ẹ̀sìn. Hmm ìwàsí lẹ́sìn mo sọ oògùn wọn ò sọ oògùn kò ní wọn wọ ná hmm. àwọn tí ń pèlè alábàláyé ìgbà tí ń bá ìyá yẹn sọ̀rọ̀ ìyá yẹn ń sọ fún ọmọ elédùnmarè ọlọ́run ọba lélẹ́dùnmarè ọ̀rọ̀ màlà ìdá ló kó àwọn pé olódùmarè làá bẹ̀ làá kí làá yìn ẹ wo tí ìyá yẹn ń sọ sọ sọ̀rọ̀ ẹni tó yẹ òpè àwọn tí ń lọ takò ìyá yẹn orí wọn dàrú orí wọn òpè. dèdèrìn ni wọ́n aláìlẹ́kọ̀ọ́ ni ó nètì ni wọ́n pẹ̀lú aláfòsì ni wọ́n. Hmm. àwọn ọmọ Yorùbá ìran Yorùbá ni ká máa ń tàn ṣe o. sísítẹ́ẹ̀mù òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà ló dá wàhálà sínú ayé lórílẹ̀‐èdè yìí ó dijọ́ tó tẹ̀lú Nàìjíríà bá tó parun pátápátá tí ìran kọ̀ọ̀kan bá tó lọ tí ìran kọ̀ọ̀kan wá bí wọ́n ṣe fẹ́ ṣètò gbèsè ayé wọn ibo ọmọ àṣà àtìṣe rẹ̀ Haúsá ọmọ yorùbá ọgbàtà àti ṣe rẹ hmm. bó ti jẹ́ nìyẹn o ah. ẹ kú ètò ẹ máa bẹtò lọ. ẹ ṣe bàbá mi àní wáyé tì bàbá o bàbá o bàbá o olúwa dá bàbá sí fún wa bàbá o bàbá o bàbá o olúwa dá bàbá sí fún wa tá a bá ń sọ pé gbogbo àfa àkọlójoyè alákatakítí àwọn bàbá wa àfa àtànà ló sọ̀rọ̀ yìí o ṣẹgbọ́n làákà ìtàn fi gbé kalẹ̀ kálukú máa lọ ń lo ẹni tá a bá lọ nílọ wa àá wá gbé àṣà àtìṣe wa lárugẹ ẹni tí ò bá tẹ́ lọ́rùn àǹfààní wà láti fi ilẹ̀ Yorùbá sílẹ̀ ṣé àmọ̀ pé mo ti ń sọ láti ilẹ̀ mo ní kò sí ẹ̀sìn tí ò da àwọn kan wà tó ṣe pé wọ́n pàdídẹ̀ wọ́n ń lọ́rẹ́ ẹ̀yin tó ṣe pé wọ́n ń tì yín síran yín population wa náà ń dínkù bí bàbá mi ṣe sọ àwọn àfa ńlá bọ́n ṣe wí tán bá dín yín kù tán ṣe báwọn ọba wà ń lù ú ìyá ọlọ́sùn sọ̀rọ̀ ó lóun tún sọ fún wọn pé bẹ́ẹ̀ ṣe rò ó pé òun fẹ́ ṣe kíní nǹkan lòun fi fẹ́ ṣe anufásùn lásán lòun fẹ́ ṣe ẹ̀wọ̀rọ̀ làákàyè tó bá ti ẹ̀wá fẹ́ lójú nǹkan sórí ilẹ̀ bàbá ẹ̀kọ́ ló wà ní ẹ̀wá nílẹ̀ ìlọrin ilẹ̀ emirate ni kí náà ń pè lẹ́mírèètì. ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ sórí ètò. ẹ kú iṣẹ́ ẹ kú ètò mà. ọlọ́run ló ń tò. orúkọ mi ni ìyáàf ah. ìlú àkúrẹ́. ẹ bá wa gbóhùn sókè dáadáa. ah ẹ jẹ́ kí ìyáàfin láti ìlú àkúrẹ́ ráyè sọ̀rọ̀ ẹjọ́ mo fẹ́ gbọ́ ọ̀rọ̀ wọn yẹn àwọn mọ́dá ìmì kristẹni wa ni mò ń gbọ́ yín mọ̀ ẹ nìṣó ẹ bá gbóhùn sókè. ìfàtì nípa ọ̀rọ̀ tí mo ah. látẹ̀kọ́ mo ti ń pè. Ah. nẹ́tíwọ̀kì yín yìí nẹ́tíwọ̀kì ọ̀dọ̀ yín yìí wà òkè. Okay Network, ọ̀dọ́ yín yóò wà ó kí ó dẹ̀ ń dùn mí. Mm. ìyáàfin wọ́n ti tún pè padà wọ́n ti tún pè wọ́n ti tún pè ìyáàfin láti àkúrẹ́ ẹ wò máa fún yín ní whatsapp number kejì ẹ pè sórí ẹ̀ ká lè gbọ́ yín ọ̀ọ́ kẹ́ ẹ pè direct call ní kẹ́ ẹ pè nọ́mbà tí mo fẹ́ fún yín ẹ má pè ní whatsapp kẹ pè ní direct. Ah! olúwa o olódùmarè. ṣe ọlọ́bẹ̀ ṣe èyí tá a ranjú mọ́ ojú fóònù látàárọ̀ tó after five gbogbo ẹ̀yin tí ẹ bá mi pè sórí ètò láti Amẹ́ríkà láti London láti US láti Canada láti Germany láti gbogbo orílẹ̀-èdè káàkiri títí wá dórí orílẹ̀-èdè Odùduwà títí wá ń bí iná ò ní tọ́wọ́ gbogbo yín àsìkò tó tèmi náà fẹ́ rè lu ọba báyìí táyé sọ wọn ò gbẹ́sùrù lọ́hùn bọ̀ wọn ohun tó ń jọmọlúàbí humanity náà ń lò mo fẹ́ lọ rí mo fẹ́ fibẹ̀ ṣe bùgbé mo fẹ́ máa gbébẹ̀ kí n lè máa sọ fáwọn àáfàá pé kò dìgbà tẹ́ ẹ bá kó ṣẹkẹ́ṣẹkẹ̀ sí ìyàn lọ́rùn kan tó gbà fún yín ẹ̀yin ọmọ Yorùbá ẹ ṣètò ìyá yín fẹ́ wọlé sílùú òyìnbó ló bá tán oníyanṣe ọlọ́bẹ̀ ṣe o ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹ̀kọ́ àìbínú ẹ ṣe mo dúpẹ́ ẹ̀ nírí ń gbé sọnù bí òṣèbí ọmọ a kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀sìn kankan kálukú láǹfààní láti ṣẹ̀sìn ẹ̀ àmọ́ sákẹ́yìn kan máa dé bẹ́kẹ́ máa fi yọjá ẹ̀sìn kan máa wọnú àfẹ́ nílẹ̀ yorùbá ẹ má kórí burúkú wọlé yorùbá àtìgbà àná kan táwọn bàbá ti wò lọ sílẹ̀ àwọn ilẹ̀ lárúbáwá lọ kéwú wọ́n fi ọmọlúàbí kún ẹ̀sìn gẹ́gẹ́ bí àfáà ńlá ṣe sọ ẹ̀yin tèdí tẹ́ ẹ lọ ibẹ̀lẹ̀ ti lọ mọ́nà àti jẹ wá ẹ gbowó kànga ẹ gbowó mọ́ṣáláṣí gbogbo mọ́ṣáláṣí tẹ́ ẹ kọ́ tẹ́ ẹ ń kí ni nǹkan tó ń wá fún wa ńlẹ̀ yorùbá ṣe bá katakítí lẹ fi ń kóbò ìdààmú lẹ fi ń kó wọlé yorùbá ìfẹ́ lásù gbèrè fún kí kìrìsìtẹ́nì kó nífẹ̀ẹ́ ìsìláàmù kí ìsìláàmù nífẹ̀ẹ́ ṣẹ̀ṣe kí kìrìsìtẹ́nì nífẹ̀ẹ́ ṣẹ̀ṣe káfífẹ́ lò kábàlẹ̀ nílọ síwájú ẹ wá yé wa ọlọ́run gborílẹ̀-èdè yorùbá fún wa akí bàbá wa bọ́lá ahmed tinubu ẹ kúṣẹ́ takuntakun ojú òní tìyìn ìgbà yẹn á tù wá lára yìí tẹ́ ń bá lọ yẹ ṣàṣeyọrí ẹ̀ ní ṣàṣeyọwọ́ ẹ jẹ́ sábàbíire fúnra Yorùbá délẹ̀délẹ̀ ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà owó bàbá dámì ìta alánú mẹ́kúnnù ló jẹ́ o olólùfẹ́ mẹ́kúnnù ló jẹ́ ẹni bá ní òkú wọn aṣíwájú ẹ̀ kú owó bàbá dámì ìta wa yọ sí Fúlàní fúlàní yàgbẹ́ sára o wọ́n tún tọ̀ sára akọni ogun ni àràǹdà ẹkùn bí ó bá jọjú ẹni bá sọ pé kí ló ṣe dání kó o ṣe rí o kó mú bàbá rẹ̀ síta kó lọ́ọ́ kojú fúlàní gbogbo ẹni bá sọ pé kí lọ́ọ́ máa déyẹ mọ́ ṣe tẹnìkan ó ṣe rí gbogbo wọn ni wọ́n nẹ́gbọ́n nílé kí wọ́n mẹ́gbọ́n wọn síta o kí wọ́n wá kojú federal government kí wọ́n kó bọ̀ lọ káwọn mọ́lé àràdá ẹ̀kùn tí ò bá jọjú àníbólógì ní bákọ̀ tí ò fi gbámọ̀ òòyì tó ti fi sílẹ̀ kò ní parun ọmọ adéyẹmọ akọni ọmọ yorùbá mẹsáyà alẹ yorùbá ànábì igba tiwa nìyẹn ohun adéyẹmọ ṣe fún wa kò sẹ́ni tó ṣerú ẹ̀ ìwọ tó bá sọ pé kí lọ́mọ adéyẹmọṣẹ́ fún wa o ò bọ́ síta kó o wá ṣe tiẹ ara dẹ́kun bí ò bá jọjú ológi ní bọ́ síta kò dára tiẹ o ọmọ adéyẹmọ ò ti mọyè èyí jẹna ara òní nìyẹn òní ṣubú ara òní ṣubú ẹ̀mí òní làlọ́ adé o gbogbo àjò tó bá lọ́wọ́ adébáwá nírọ̀rùn ọba àfinipamọ́ nítorí nǹkan kan ni. Kakani ọlọ́run fọmọ adéyẹmọ pamọ́ bó ṣe fi àwa pamọ́ sínú ẹ̀há nítorí òṣòlé o àjẹ́lé o bàbá aláwo àfáà ó fún wa pamọ́ nítorí àsìkò yìí ni àbáwọn tá a tán délẹ̀ o ẹ̀yin àfáà ẹ ṣe wọ̀ kí pásítọ̀ ṣe wọ̀ ẹ má ní oníṣẹ̀ṣe lára àwọn lẹ bá nílẹ̀ wọ́n gbé ẹ̀sìn dé bá wọn ni ìran ìṣe náà ń ṣe nílẹ̀ yorùbá tẹ́ ẹ bá wá dé tẹ́ nílẹ̀ kan di emirate lórí irọ́ ni o fáwọn ni oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ jẹ́ ẹ̀kọ́ ìbínú fún àǹfààní ẹ̀yin tí ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ tẹ́ fẹ́ kí n gbé ìpè yẹn sharp sharp ẹ pè mí sórí oh eight one zero two eight nine three two six nine ẹ má pè mí ní direct call ẹ pè ní whatsapp call àbí ẹ lọ ṣe voice note kalẹ̀ ìwọ tó bá ń lọ sálámọ̀ kalẹ̀ wàá dájẹ́ sálámọ̀ ẹ ìwọ tó bá ń ṣe ẹ̀lò wàá dájẹ́ ẹ̀lú ẹ ìwọ tó bá ń ṣe háì wàá dájẹ́ háì ẹ mi ń jẹ́ bẹ́ẹ̀ ẹ fi èdè yorùbá ẹ fi bá mi sọ̀rọ̀ ẹ ṣe voice note kí n reply yín ojú òní ti wà tẹ bá wá fẹ́ tún máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tó túgùn tó túgùn ẹni bá rẹ̀ ṣe voice note kì í ṣe kó máa lọ pé three minutes two eh, àbí kó máa lọ pé three seconds kìíní kan irọ́ o ẹ ṣe pépèpépèpè kí n lè tètè gbọ́ torí kò sáàyè fẹ́mi náà so gbogbo wa la níṣẹ́ alẹ́ la ní tààrọ̀ àwọn ò kájọ sílé bí arọ kéṣe ojú òní ti wà ah gbogbo ẹ̀yin bàbá mi tẹ́ ẹ pè ojú òní tì mo really appreciate o ìran ọmọ Yorùbá àbọ̀ lóko ẹrú ìtàn la máa fi pa kò sẹ́nìkan tó lè sọ fún mi pé àní ìtí mò ń ṣe yìí sẹ́ ṣebí Yorùbá ni mí Yorùbá ni mí Yorùbá nìran mi mo nífẹ̀ẹ́ ìlú mi ni ẹ má ní ìran mi lára ẹ bá ràn mí wọ́n gbé gbogbo ẹ̀sìn bá ràn mí lórí ilẹ̀ ni kí ló wá dé ọlọ́run o a fẹ́ yára nípa tara ní yára nípa tẹ̀mí ọlá ní ọjọ́ ajé ajé àfiléwà ṣe bùgbé àárí ajé pè ránṣẹ́ àárí ná àárí lò gbogbo ẹni tó bá sọ pé ajé òjẹ́ tòun kó má náwó mọ́ ẹni bá ní ajé òjẹ́ kankan kó má náwó mọ́ ẹ fẹ́ gbèdé Yorùbá lẹ́nu wa irọ́ dẹ̀ pa irọ́ fi pa ọmọ alájé ni wá ọmọ alájé ni wá èní ọ̀la lọ́jọ́ ajé o ajé kò fi ilé mi ṣebùgbé o ajé kò bá mi gbé ajé kò wá mi rí ajé kò má fi mí lẹ́ nígbà kan o ajé owó ọ̀la ògùngùlù sọ ni o ajé o àwọn aṣòṣì máa mọ̀ ẹ ṣé mo dúpẹ́ jàre a máa máa pàdé ń pa tayọ àtún máa pàdé ń pa tìdùnnú mo fàsìkò yìí ṣe àdúrà fún gbogbo àwọn òkú akọ́nàbá àforíjì wọn látòrí ìyá mi ìyá mi ìyá re ìyá àdùnnú ìyá àlùbáríkà ìyà tó wáyé tó tán sínú dáadáa ìyà tó ṣẹ̀sìn tí ò ní ọmọ ẹnì lára ìyà tí ò figbá kan bọ̀ kan nú ìyà tí ò gbógun tilé tí ò balẹ̀ jẹ́ tí ò bọ̀nà jẹ́ ìyá mi nìyẹn I love my mother so much so much <laughs> ìyá afákànyìn sọlá ìyá aláṣà bíi ọ̀run re ọ̀run re yín o ìyá mi àti gbogbo ẹ̀yin tó kù ẹni tí ò ní bàbá tí ò ní ìyàmọ́ kọ́nà bá kẹ́ gbogbo wọn láhàúlà wàlẹ̀ kù wọ́tà ìlàbẹ̀là rẹ̀ làṣẹ àápàdé ayọ̀ ire kàǹkà